mẹ́wọ̀ pampasì àbí ṣé mẹ́wọ̀ lákàlẹ̀ ló ń jẹ́ mẹ́wọ̀ pampasì wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ ṣùgbọ́n kó pẹ́ tí mo ti máa sọ fún ẹ wípé kó o ṣọ́ ara ẹ lórí ọ̀rọ̀ Ìgbòho Òòṣà kó gbé gbogbo pátópátó gbálagbàlà inú ẹ sẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation mẹ́wọ̀láká mẹ́wọ̀láká oníjààbò àgbákò oníjààbò ìsọnù mẹ́wọ̀láká oníjààbò ìsọnù. mẹ́wọ̀ pampasi yorùbá nation eléètò mẹ́nu sí àti orí ọ̀rọ̀ ìgbowó òòṣà eléètò mẹ́nu bà ṣé mọ̀ wípé ìwọ ń tiẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe notisi ni ṣe káàrí mi kọṣà ní ìwọ náà sọ̀rọ̀ hmm. gbóhùn sókè o hmm. gbóhùn sókè gbóhùn sókè à ń gbọ́ ẹ kó tó wá èsì ẹ o. sọ̀rọ̀ kó tó gbọ́ èsì ọ̀rọ̀ ẹ. hello ma ẹ kalẹ̀ ma yes ma bẹ́ẹ̀ ni ma yes ma mo ti pè yín lẹ́ẹ̀kan mo rí pé ẹ gbé mo wà lórí ètò mi mọ̀ bóyá ẹ lè bá wa dá sétò bẹ́ẹ̀ ni mà. Mewolaka ni o Mewolaka ni o lórí ọ̀rọ̀ Yorùbá Nation Mewolaka ló jáde fún Ìgbòho Òòṣà o òun mo ní kó wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ̀. àbí <laughs> mo ṣe ètò gan ni. ṣé ẹjọ́ náà ẹjọ́ dán ṣọmọbìnrin ògbọ́dọ̀ ògbọ́dọ̀ keep quiet ni. kò yé mi o kò yé mi o ó dẹ̀ kó ti ní ọdẹ orí. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín mà ẹ má má ẹ má má dá sí ọ̀rọ̀ ọmọbìnrin yìí wọ́n ó wá ó wá sí wúpa ni. Hmm. wàláì hmm. Ah, kí ló tún ní sunday gbowó ṣe. àbí ó ní wọ́n ti ah, jáde àtìgbà tí wọ́n ti jáde kí ló dé tí wọ́n rédi ẹ̀ eh, go for me fún wọn gbogbo yorùbá nation agitator àwùjọ wa ló bú pátápátá. kejì ti ẹgbẹ́ ìlú yẹn. ó yà mí lẹ́nu. ṣé sunday ṣẹ́gbẹ́ ọ̀nà kẹba ni kí ni ti ẹgbẹ́ ìlú yẹn. ayé yẹn á da o ìyá mi. ayé yẹn á da o. ọ̀rọ̀ tí ọ̀bà kan woman yìí ló máa ń dá sí i i don't think this, that woman she is alright. àbí. i don't think she is alright at all. what is her problem? ah what is her problem now? kó o dẹ̀ gbẹnu sí gbọ́ kó o dẹ̀ gbẹnu ẹ síbi nǹkan tó ń ṣe kó o má mojú kó o má mọ ẹnu sí ọ̀rọ̀ Yorùbá nation mọ́ kó o fi Yorùbá nation lẹ̀. oníranù ni oníranù ni. ẹ ẹ bí èsì òkú Nàìjíríà yín kẹ lọ bá bàbá Tinubu kẹ lọ bá ṣèjọ bẹ́ẹ̀ àbó ti yá wẹrẹ ni tí o bá fẹ́ kọ́ lọ bá yẹ̀wò jẹ́ kó mú ẹ kó mú ẹnu kó lọ́wọ́ Yorùbá nation o. ayé yẹn á da ìyá mi. kó mú ẹnu kó lọ́wọ́ Yorùbá nation kó fi wá sílẹ̀ àyá ah, mi Yorùbáwuyì ẹ káàbọ̀ sórí ètò wa ah, ẹ ṣeun gan ni wọ́n ní túlétúlé ni ẹ káàbọ̀. túlétúlé ni. hello. ìtọ́jú ìsọ́nà ọ̀rọ̀ Yorùbá nation ti tó because ọmọbìnrin náà mi rò kó wà á ra ẹ bá wa dá sí o ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ni ìyá mi Yorùbáwuyì ẹ bá gbóhùn sókè ẹ bá wa dá sétò o túlétúlé oníjàbọ̀ àgbákò oníjàbọ̀ òfò túlétúlé amẹ. olè ọ̀lẹ. olè ọ̀lẹ àbíkọ yòókù nìkan pa. ẹ ṣe ń gan ni ẹ. dalérú ni ohun tó fẹ́ ṣe ni wípé bí Sunday Igboho ṣe ti dé yẹn ní sẹ́ bá mi ṣe mo wá speaker ṣá. bẹ́ẹ̀ ni ẹ wà ní speaker ẹ bá mi gbóhùn sókè ìyá mi Yorùbá wuyì ẹ gbóhùn sókè bí Sunday Igboho ṣe dé yẹn ṣe mọ̀ pé kò tó máa ń mọ̀ nǹkan ṣe lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni òun nìkan ló máa ń mọ ẹni tí ń ṣe kílíńsì hmm. kílíńsì ló fẹ́ ṣe hmm. ẹ bá mi sọ fún pé máa explain táyà no evidence. bẹ́ẹ̀ni. ilé ìwọ̀ pampers you go explain táyà no evidence ó hmm. máa explain ẹ̀ bí ẹ máa fẹ́ ẹ bọ́ evidence àfẹ́ láàrin wa ẹlẹ́sẹ̀ ìdàgbòrú yẹn ó yàtọ̀ sí dúpẹ́ òjijì. kó padà sá sóró ọkì kó lọ bá bàbá kó lọ bá bàbá àti òbí kó bá kó lọ gba rìsọ́ọ̀tì fún bàbá bàbá wọn. àwọn afẹ́ mẹ́wọ̀ pápásì o àfẹ́ láàrin wẹ́ bá sọ pé àfẹ́ igbó igbó nílé ẹ̀ igbó rere oníjàgbò òfò túlétúlé ọ̀lẹ olè ámẹ́ ẹ̀bọ nọtí sí. láàrin wa mẹ́wọ̀ pápásì o kórìbùkù ẹ̀ lọ síwájú olórí ibu ẹni òfò àfẹ́ Sunday Igboho ó ní Congress ti go for me fún hmm. àsìkò tó dé gbogbo ẹ̀ máa ṣe ó máa nira wọ́n ló máa nira fún kò ní nira fún Igboho níwọ̀n pampers wọ́n ló máa nira fún lágbára ọlọ́run ẹni òfò hmm. ẹlẹ́sẹ̀ ìdàgbòrú. àmín. Congress go for me òun ṣàpolówó fúnpa nídìí go for me. kò yé mi o. àbí tá a bá ti ń ṣe máa máa sọ fún un tá a bá ṣe ṣá máa máa sọ fún ni túlétúlé ó fẹ́ dá bí ó fẹ́ dá lọ́hùn èṣù àìnídàá ẹ bá mi sọ fún pé túlétúlé ni àfẹ lọ́dọ̀ wa kó kórì burúkú ẹ lọ síwájú hmm. kò síbi tó wọ̀ tó sàn wèrè yan gúgúrú ó sunlé ó pọn mi ta ó dí gbèsè ẹ aṣòkú má rèé wà nígbàlá má rẹ gbẹ aṣòkú má rèé wà nígbàlá má rẹ gbẹ àgbẹ̀ ẹ o dúró láàyè àti ẹ̀ wá ẹ àti ẹ̀ you are disgusting. Hmm. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. àgbẹ̀ òògùn ẹ sọ fún pé oorun ti wa oorun ti wa àti ẹ̀ àti ẹ̀ wá lọ́dọ̀ wa rárá bí wọn pampas yorùbá wuyì ló ń sọ̀rọ̀ àfẹ́ lọ́wájú igbó eré nílé àfẹ́ àfẹ́ ẹsẹ̀ àti lọ ẹsẹ̀ dágbóru lẹ́sẹ̀ hmm. o ò lè ṣe rere so tún kó ṣì ẹ síwájú olórí ibú tẹjọ fẹ́ra yín kẹjọ máa sórí búùkù yín papọ̀ àwa ò wá ẹ o. ẹ ti wà yípa lára àwọn boko ara àwọn boko ló fẹ́ o ara àwọn boko ni wọ́n ti wọ́n ti fà fún boko kan kí yẹn máa jọ lẹ́pọ̀n dúró láyé olóyè lè mú ẹ olóyè lè mú ẹ onílára ìjà là ń jù wọn òwú ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ìjà lára ni mẹ́wàá pápá ti ń bó lórí ìjà ìjà lára ló ń bá Yorùbá nation jà ó ti ti àwọn ọmọ Nàìjíríà sínú gáàló ó ti tì wọ́n sí free ó ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn ó yẹ pa ẹ lọ́ọ́ dìbò ẹ lọ́ọ́ dìbò àwọn èèyàn ti dìbò tán sí èló ni gáàsì èló ni rẹ́sì gbogbo ẹ tí wọ́n kọ́kọ́ gbogbo ẹ tí wọ́n gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ kò rí mi lọ mọ́ ó ti padà ó tún ti ṣe wúkọ̀pù oníjàpù wúkọ̀pù wúkọ̀pù tẹ́ ten thousand naira súnmọ́ wájú o súnmọ́ wájú mẹ́wàá pampasì àti àti ẹ̀wá ẹ̀. Hmm. wọn ò lè ní wọn ò rí yorùbá wọn ò rí yorùbá ní ṣòwò tó pé wọn ló wá kù. ó yà mí lẹ́nu. lọ́wájú ó ò lè tú àárín wa ó fẹ́ da àárín wa rú ni o gbogbo ọmọ yorùbá ní ṣọ̀kẹ́ máa gbọ́ mi ó fẹ́ da àárín àwa tó Sunday Igboho rú ni. Hmm gbogbo yín ẹ lè go ẹ lè ṣe gold for me ká máa wá bọ̀ tàkà ní a ti ṣe gold for me kan a ti dáwọ́ kan ká máa wá explain fún ẹ mẹ́wọ́lá ká you go explain you go tire. bẹ́ẹ̀ni. you go explain you go tire no evidence we don't want you. Hmm. go go your own side àfẹ́ o àfẹ́ eléri ibú ẹni òfò eléri ibú tí ń sunkún jẹ́jẹ́ kó rí ibú ẹ̀ síwájú madam drop dead súnmọ́ wájú o a tún máa sọ̀rọ̀. ẹ ṣe gan ni ìyá mi ìyá mi dáadáa ìyá mi pàtàkì ẹ jẹ́ bá mi ṣó lọ fún ìyá ìyá mi Yorùbá wuyì ìyá nìyẹn wọn kì í ṣe àwọn alábòsí àwọn alábòsí ẹ. oníwe oníwe wèrè wèrè wèrè olóhùn lọ olóhùn lọ ń jọ òṣèlú mẹ́ka lóhùn lọ àbólóhùn lọ umura àti umura ló ti ń ṣépè ránṣẹ́ hmm. <laughs> àwọn wèrè alátìlá eh. umura ló ti ń ṣépè. oníranù oníranù kò níṣẹ́ kò lábọ̀ ó lò sí. màá sẹ́ndì fídíò yẹn sí umura ló ti ń ṣépè. Ah. <laughs> lépè aláṣẹ lépè. àtàlájà <laughs> àtàlájì kí bá lè ṣe rí wọn sí irú ròǹbòrùn. irú kan irú kan kọ ọbẹ̀ kan irú èèyàn wo lẹ́wọ́ máa fẹ́ tẹ̀lé irú ọkọ náà nìyàwó máa jẹ́ ah. ó ti respect pé lè fẹ́ rú ẹ̀ téèyàn bá jẹ́yàn rádaràda kò lè fẹ́yàn rọ́dọ̀rọ̀dọ̀ hmm. tọ́pù ìbá jẹ́ rádaràda kò ní fẹ́yàn rọ́dọ̀rọ̀dọ̀ àbí sọ ọkọ ọkọ ẹwà wí ẹ gbogbo gbogbo òṣì tó ń ṣe yẹn tó jẹ gbogbo ẹ káàkiri èjì kálẹ̀ ní kí n má sọ àwọn ìwàásù àtayà you go explain you go tire no evidence. Eh. ọmọ ẹran ọmọ àwọn èèyàn tiẹ̀ máa padà ta ni èjì ká gun áwọ̀ àkáǹtì ẹ̀wò báwo pé ah, nǹkan ti ṣeun èjìká awọ àkáǹtì. mẹ́wọ̀ pampers wá ń gbọ́ oríkì ẹ o mẹ́wọ̀ pampers mẹ́wọ̀ pampers ìyàwó boko ìyàwó boko banditi oníranù wọ́n ti rẹ́yẹ̀ kan ta lọ́rẹ nínú wọn ó ń wọ́kọ́ ni o. èjìká máa sùn ó máa tájà àwọn adúláàgì èjìká pàápàá èjìká èjìká kọ orúnkún ni wàásù àtàyà. ṣé kò rí ìyá ni kò rí ìyàwó bàbá Ìgbòho ṣàbọ̀ ṣe dúró déédéé ni wọn ń ṣalábòsí bíi ti tiẹ̀ àwọn obìnrin tó fi ń tọrọ fóbìnrin nìyẹn obìnrin rere. wọ́n lè máa wáyè nínú bákíyàdì. <laughs> wọ́n tẹ̀ wá kọ̀ọ̀kan àtọ́ní bákíyàdì o àti aláyọ̀ọ́ṣe o àtẹlẹ́gbẹ̀gbẹ́ kò sí èyí tó wúlò fún. ẹ jọ ẹ̀yin náà ẹ̀yin náà ẹbẹ gbowó òòṣà gbogbo ẹ̀yin Yorùbá nìṣọ ẹbẹ òòṣà ẹni kò ṣàtì ẹrùn bó jẹ ẹ̀kan. láéláyé èèwọ̀ èèwọ̀ kò sáyè irú yẹn ni wọ́n ń rún kí ló fẹ́ rún lára ẹ̀ gbogbo orí ẹ̀ ló ń rùn orí ẹ̀ ń rùn gbẹ̀ẹ́ ní báyìí àfi bí irú ó rùn bí irú ọjọ́ mẹ́ta ni irú yẹn náà fẹ́ rún kí ló fẹ́ rún lára ẹ̀. ẹ bá wa bẹ òòṣà bó jẹ́ ẹ̀kan kò sí nǹkan tán kò sáyè bàbá ti di international Ìgbòho òòṣà international Sunday Ọ̀kọ̀là onírànù mẹ́wọ̀ láká ẹ bá mi ṣí ẹ prógrámù yìí kó dọ̀dọ̀ mẹ́wọ̀ láká mẹ́wọ̀ pampasì ẹ hashtag ẹ kó wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ bó ṣe ń ṣèrànù kiri <laughs> motivational speaker ìsọlẹ́nu ìsọnu. kónkó confessional speaker. ok kónkó kónkó mẹsánná speaker ni. Ah ìyẹn náà tẹ̀ ti dá motivational speaker ìsọlẹ́nu onírànà aláyé bàjẹ́ olè ọ̀lẹ ẹ mú wọn sọ wọn ti wá wò pé ó borí ó níwà kò níwà kankan ẹ má jẹ́ kó gbé yín mọ́ra kò níwà. kónkó motivational speaker <laughs> olè ẹ wo ìyá mo mo ń wò yín báyìí mo wà lórí. ẹ wo ẹ ṣeun gan ni mo ṣe ń bẹ̀rẹ̀ bíi tẹ ẹyin gan lẹ ó dẹ̀ pé ẹyin ni ẹlẹ́kẹ̀ẹ́ tẹ pè wọlé ìyá mi kan náà ló pè wọlé wọn mọ̀ pé mo wà lórí ètò bó ṣe gbọ́rọ̀ mi wọlé àwọn náà wọ́n dá sí i wọ́n dá sí i ní kíá olórí ibú aṣèkú má rérò. adíkàrà má rẹ má pẹgbẹ́. ọ̀nà oyan gúgúrú ó sunlé ó pọnmi ta ó ṣọ́ọ̀tì eléré ibú aṣòkú má lérò <laughs> oníranù àkàrà tó wá dín nǹkan àwọn òní wọ́n pín fún wọ́n pín fún àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ládùúgbò. wọ́n ṣòkú kò rí <laughs> ah, lọ oníkàrà kò pẹ́gbẹ́. mẹ́wọ̀n lọ́ka tiẹ̀ bá ọ ọ ní kì í wọ̀ láyé kí tirẹ̀ mọ̀ bá tirẹ̀ bá ọ ẹ ṣe gan ni ìyá mi Yorùbá wuyì ẹ ṣeun gan ni ẹ̀yin ènìyàn wa ẹ bá mi hashtag mẹ́wọ̀ọ́ láká kó wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ̀ kí tẹ̀ tó play voice ẹ̀ kọ́kọ́ bá mi máa ẹ bá máa hashtag ẹ̀ kó ń gbọ́ kó máa ró létí ẹ̀ gbọ́in gbọ́in gbọ́in wípé òun ti fa wèrè lọ́yàn lálẹ́ yìí eléré ibú wá gbọ́ èsì ọ̀rọ̀ ẹ̀ mo ti máa sọ fún ẹ wípé tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation má tẹ̀ máa gbẹ́nu lé ọ̀rọ̀ Yorùbá Nation mi tẹ̀ fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ tó ipá alábòsí ni ẹ́ àwọn tí ẹ fi ọ̀rọ̀ ẹnu tẹ fi tìtìtìtì bàbá láṣẹ bàbá láda ibo lẹ padà já wọn sí ẹ já wọn sí kọ́tátò ẹ gbogbo àwọn ará ìlú ẹ já wọn sí kọ́tátò báyìí oúnjẹ ò ṣeé rà nígbà iná ò sí kò sọ́nà kò sétò ààbò gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò ṣe ń dá sí fún ẹ kò má tí rí nǹkan kan ní Yorùbá nation ni wàá gbé e wàá fẹ́ fẹ́ lójú ṣọ ilé tó ṣẹlẹ̀ yìí ah mo ní wọ́n nì lélẹ́yìí fún ẹ mẹ́wọ̀ọ́ láká wọ́n nì gidi òun lélẹ́yìí fún ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ darapọ̀ pátápátá gbogbo yín la kí ṣe rí ètò taka ni ẹ bá mi máa ṣáàjẹ kó máa kàn lára ṣó ní òun ní etí òun kì fi gbọ́ràn ni wípé Yorùbá nation tá à ń pariwo kì í ṣe fún ẹnìkan tàbí wípé ẹbí kan ni wọ́n fẹ́ gbà fún à ń sọ̀rọ̀ wípé ìran Yorùbá bàbá Ìgbòho ṣàwá jáde ṣe ọ̀pọ̀ pátá ti máa ń pẹ́ òsì lẹ́gbẹ́ ó jìnnà gidi tó bá ní owó ẹ̀ obìlò sí bàbá wa Ìgbòho ṣà kí ni wọ́n fẹ́ fi ẹ́ ṣe ìwọ àbí ta ni ìwọ àbí àwọn aláàárù ẹ sí bàbá Ìgbòho ṣà ó wá ń sọ̀rọ̀ ó ní kí ló dé o Yorùbá nation o ẹ ti bẹ̀rẹ̀ sí ń dá GoFundMe ọ̀hún ìwọ ni wọ́dọ̀ náà wọ́n á sọ fún wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dáwó o ìwọ ta ni ẹ níbo ló ti já wá tó lókùn lọ́rùn ẹ máa gbọ́ o onísọkúsọ asọ̀rọ̀sọ bótò oníranunranun gbóhùn sókè gbé ẹnu ẹ tó dàbí ìpánkéré yẹn gbé sókè kó jẹ́ kí wọ́n gbọ́ aláyé bàjẹ́. wà á kọ́kọ́ dúró wà á máa wo ibi tọ́rọ̀ ń lọ. à ń gbọ́ ẹ. Eh, first and foremost mo kọ́kọ́ fẹ́ congratulate òun gangan fún rẹ̀. wọn bẹ́ẹ̀ torí congratulation ẹ̀ yẹn kò dì í mú bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi fún ẹ nìyẹn o ní òun gangan fúnra ẹ̀ o fẹ́ congratulate ẹ̀ ṣé ẹgbẹ́ nìwọ àti wọn ni àrífín òun ti lè tọ̀ ẹgbẹ́ nìwọ àti wọn ni òun fẹ́ kankan congratulate ẹ̀ ta ló bẹ̀ ẹ́ kíra ẹ kò sẹ́nìkan tó bẹ̀ ẹ́ lẹ́bẹ̀ àbòsí notisi alábòsí dalérú túlétúlé ìwọ náà wá sọ wípé o ń ṣe húkọ̀ọ̀pù ẹni tó yẹ kó wọn húkọ̀ọ̀pù tó ń ṣe húkọ̀ọ̀pù fáwọn èèyàn oníranù gbóhùn sókè o kò sẹ́ni tó bẹ̀ẹ́ ní congratulate ìgbà tí wọ́n wà ń bẹ̀ ó mọyì oríṣiríṣi ọ̀rọ̀ tó ti sọ ni àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé ó wá ní òun congratulate wọn kò sẹ́ni tó bẹ̀ẹ́ o ṣùgbọ́n kò sí ẹni tó bẹ̀ẹ́ wọn rán ẹ níṣẹ́ gbóhùn sókè o oníranù. ọ̀pọ̀ ló lọ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ni wọ́n tì mọ́lé tó jẹ́ wípé ààyè wọn kọ́ ni wọ́n gbé jáde tó jẹ́ wípé. Hmm, ẹ wọ́n ránṣẹ́ sáwọn èèyàn wọn wípé kán wá gbòkú wọn ni kódà àwọn ẹbí ẹlòmíì gan láti bẹ̀bẹ̀ kan tó gba òkú ẹ̀ Abíọ́lá kú nílẹ̀ yìí kò sí ní rí ṣe sí i à ń gbọ́ ẹ. n tó ń pè níjọba nìyẹn hmm. tí ọ̀rọ̀ tí mò ń sọ ò bá yé ẹ sọ pé ajá ẹ̀ tiẹ̀ lọ sílé ẹkùn ó bọ̀ a kí oko rere. ọbẹ̀ ẹ lè kí di èkí ẹ mú bẹ́wọ̀ láká dé kí ẹ mú. he has the freedom If he doesn't have the freedom to work about in Nigeria, he has the freedom to work about in abroad. ṣe ń gbọ́. àti àwọn tó wà nílùú òyìnbó náà tó jẹ́ pé wọ́n níwèé tí wọ́n wálé tí wọ́n lè wálé. ṣe ń gbọ́. tó ṣàǹjẹun tó ń rìn síbi tó wù wọ́n láìsí ìbẹ̀rù kankan so ìyẹn náà tó ayọ̀. bó nǹkan tí mo fẹ́ ká sọ̀rọ̀ ń pẹ́ gangan ni wípé hmm. so-called activist in Nigeria the activism in Nigeria. à ń gbọ́ ẹ. bó ṣe ń lọ. Hmm. mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìwọ tó o bá ti fi santi Sunday Adéyẹmọ èké Ìgbòho tó o bá ti fi kọ́gbọ́n nílẹ̀ yìí o ò lè kọ́gbọ́n. kí nìkan náà. ìwọ tó o bá wà nílé ayé tó o ti gbọ́n tó o ti tọ́jú bọ́ nígbà ayé endsars tó o bá fi ti DJ ti DJ Cuppy kò fi kọ́gbọ́n. ṣé ẹ̀ ń gbọ́ onísọkúsọ lẹ́nu ọ̀tọ̀ lẹni tó fẹ́ sọ o ṣé ẹ̀ gbọ́ ṣé DJ Cuppy ṣóun ló wà ní ensars àbí DJ Switch oníranù àní àsọ̀rọ̀sọ bótò ni onísọkúsọ ni ẹ máa gbọ́ o àṣìsọ òótọ́ àti ìwí fún un. ìwọ tó bá lo ọmọ blọọgì ń ṣe hmm. ẹnu ẹ máa ń lé pèrèpèrèpèrèpèrè. bí ti ti à ń gbọ́ ẹ. ìwọ tó bá lo láyà ó burú ó mọ̀ èèyàn kójọ. Hmm. tó o bá fi ti Nnamdi Kanu kọ́gbọ́n wàláì ò lè gbọ́n mọ́. ọba sọ̀rọ̀ báyìí wà á nìyàn ló ń ọ̀rọ̀ tó bá sọ lórí cyberspace máa jó lọ mò ń wẹ̀ yẹn ó ń wú ẹ lórí ó dẹ̀ wà láyé ó wà láàyè. Hmm. nígbà tí àwọn baálé ilé bíi mẹ́rin kan kóra wọn jọ. ẹ máa gbọ́ o. wọ́n hijack radio station ní Ìbàdàn tó jẹ́ àlọ́ rámirámi wọn la rí àràbọ̀ wọn. ìgbà tí wọ́n lọ gbóhùn sáfẹ́fẹ́ ní amúlùúdùn ẹ̀fẹ̀ pé ìwọ náà ló padà wá jáde tó wá sọ ẹ̀yin ènìyàn wa gbogbo papọ̀ ṣinṣin kò jẹ́ ká rójú ráyè òun náà ló ti padà wá ń sọ wípé àlọ́ rámirámi ni wọ́n rí ẹ wàá lọ bá onítìrí ni wàá lọ bá ṣe mọ̀ pé ó ti padà wá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ yìí àbó ti gbàgbé ọ̀rọ̀ tó padà mẹ́nu bà yìí lórí àwọn tí wọ́n lọ gbóhùn sáfẹ́fẹ́ ní amúlùdùn fm ó ti jáde ó ti wá bẹ̀bẹ̀ o ṣùgbọ́n ó ti padà wá ń rìpíìtì ẹ̀ báyìí ṣe mọ̀ pé onísọkúsọ nìyẹn asọ̀rọ̀ sọ bọ́tò nìyẹn alásọtán ènìyàn nìyẹn notice dẹ̀ ni ó ti padà ń wá wípé à òun náà mọ̀rọ̀ ń sọ òun náà wà ń bì tó jẹ́ pé oníranù ayérada èèyàn ni wàá máa wá ṣe bíi pé ìwọ nìkan ló mọ̀rọ̀ ń sọ jù ní gbogbo orí bí ayélujára yìí ṣe tó wàá máa fẹ́ kọ́ máa wẹ̀ wípé à ìwọ ló nọ́tì ìwọ ló dísẹ́ǹtì jù láì mọ̀ wípé oníranù tó tó ẹ láyé yìí kò sí tó ní kó mú èèyàn tó jẹ́ oníranù wá ìwọ ni number one oníranù tó tó mẹ́wọ̀ láká kò sí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ̀nyí irọ́ ni o tẹ bá gbọ́ pé irọ́ lórí irọ́ irọ́ ló ń pa a máa wá ṣe bíi pé òun yẹn gbogbo spíkà kò sẹ́ni tó sọ̀rọ̀ tóun kò sẹ́ni tó mọ̀rọ̀ sọ tóun lórí irọ́ ni a ti máa ń sọ fún ẹ tipẹ́tipẹ́ wípé pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bàbá Ìgbòho Yorùbá nation a ò fẹ́ ẹ torí pé nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìwọ ló jẹ́ number one àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tako ìrìnàjò yorùbá nation gbogbo bíi new nigeria bloggers bẹ́ẹ̀ ṣe tó ìwọ ọba ńlá elizabeth ẹ̀yin ló lè mọ́ lára jù ẹ̀yin lè bẹ̀rẹ̀ sí ń tako ìrìnàjò yorùbá nation tó bá wá ní kí ló ṣẹlẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní yorùbá nation o àbí lórí bàbá wa ìgbówó ṣá o ẹ̀yin lè máa ń fẹ́ lójú kíní kan ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ o àwọn ló ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gan sọ báyìí ó ní àwọn mẹ́rin ó ní wọ́n lọ àlọ́ rámirámi wọn ni wọ́n mú ni wọ́n rí àní kò lọ bèrè yẹn lọ́wọ́ ìyá Dúpẹ́ Onítìrí ìbéèrè tó bèrè yẹn lọ bèrè lọ́wọ́ ìyá Dúpẹ́ Onítìrí òun ló rán wọn. gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ apáta ni mo rí o ẹ má bínú pé mi ò mi ò dárúkọ wa gbogbo yín pátá ni mo kí gbogbo ìrólùfẹ́ wa ní orí ìkànnì gbogbo yín pátápátá a ò fẹ́ ni ọ̀kan sílẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó mọ orúkọ tó pé bàbá wa Ìgbòho ṣá tó bá tẹ̀ ní wàá lè rí ẹnu ẹ tí wàá lè là sókè wípé à o fẹ́ congratulate wọn mà ní irọ́ ni ṣé kó o tẹ̀ lè kí wọn arakọ́tà máa ń sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ti rò wípé wọ́n á lọ síbẹ̀ yẹn wọn ò ní jáde ojú ti wá tì yín torí pé Elédùmarè ọba ọba àrà ni gbogbo ibi tí ẹ wá fojú sí ọ̀nà ò gbàbẹ̀ lọ ìwọ ọkàn yìí wà lára àwọn tó ń sọ wípé ibẹ̀ yẹn ni wọ́n á ṣe kinní kan sí nígbà tí ìwọ àti àwọn ìyá kẹsẹ́ẹ̀tì ó ti gbàgbé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa ń pè wọlé lórí ìkànnì kan tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi wọn ò fẹ́ kí bàbá wọlé ni àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni a ó tẹ̀ ti já wọ́n bá yín lé wọn sẹ́yìn odi ọ̀ọ́bì sójú yín ti wá já ṣé ẹ ti wá rí báyìí wípé Ọlọ́run ti wá jù yín lọ sórí Ọlọ́run tó wá fi títóbi ẹ̀ hàn nínú ayé bàbá Ìgbòho Òòṣà tó wá jáde lójú ẹ̀mí yín lójú ẹ̀mí bàbá Ìgbòho ṣá tí wọ́n wá ní fírídọ́ọ̀mù yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ìrìn àjò Yorùbá nation á ṣe jẹ́ láṣẹ Èdùmàrè gbogbo yín pátá lójú máa wá tì pàápàá jùlọ ìwọ Mewolaka yìí ojú máa tì ẹ́ nígbà tá a bá gbé àsíá Yorùbá nation sókè torí pé ìwọ yìí ọ̀tá Yorùbá ló jẹ́ o kì í ṣe ọmọ Yorùbá gidi tó bá sì ń sọ wà ní ìwọ ló mọ̀ ọ́ sọ jù tó ní kí ló ṣẹlẹ̀ wà ní ìwọ ló mọ̀ ọ́ sọ jù ta ni ẹ́ kí ló ń jó ẹ lọ́wọ́ tó gbé tó orílẹ̀ fi gbé tó orílẹ̀ fi gbé. wọ́n wá ń sọ oní àwọn mẹ́rin kan àlọ́ rámirámi ni wọ́n rí wọn ò rí àbọ̀ ẹ̀. bàbá mi wọ́n ní mẹ́wọ̀ọ́ lákàtì ní ọdẹ orí nǹkan tó ní gan ó ju ọdẹ orí lọ bàbá mi lẹ́kan ọlámilẹ́kan sobo nǹkan tí mẹ́wọ̀ọ́ láká ní ó ju ọdẹ orí lọ. yorùbá nation òun là ń pariwo bàbá ìgbòho ṣà tó sì jáde tó sọ wípé no going back ní yorùbá nation no going back náà ni wọ́n sọ yẹn ìwọ wá sọ wípé ẹ gofundì kílódé tí wọn ti jáde kọ́ bẹ̀rẹ̀ sí máa dáwó fún wọn gbogbo èrò yín nìyẹn wípé bàbá Ìgbòho ṣá jáde kọ́ wọn máa wá gba báárà ọlọ́run wá jù yín lọ bàbá Ìgbòho ṣá wọn kì í ṣe é bi nà wọn kì í ṣe ọmọ ẹlẹ́bi arakọ̀ tá à ń sọ nìyẹn wípé èèyàn mélòó ló dìde bí bàbá Ìgbòho ṣá ṣe dìde yìí tó pé kì í ṣe pé ebi ló ń pa wọn ìwọ náà mọ̀ wọ́n wá sọ wípé ẹ ibi tí wọ́n lọ yẹn ó yẹ kí wọ́n ti dáwó fún wọn ṣé ń gbọ́ o ṣé ń gbọ́ ìmọ̀ràn tó ń gbà o kán dáwó fún wọn kílé tí wọ́n dáwó fún wọn kílé tí wọ́n ṣe gbá fún wọn jọ ṣé wọ́n wá sunkún mọ́ ẹ kí ni ìṣòro ayé ẹ mẹ́wọ̀ọ́ láká àní kí ni pírọ́blẹ́mù ẹ kí ni pírọ́blẹ́mù ẹ ìṣòro ẹ gangan gangan lórí ọ̀rọ̀ bàbá Ìgbòho ṣàkíni gbóhùn sókè o à ń gbọ́ ẹ mo fẹ́ kí kinní kan yí ẹ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọ̀dọ́ hmm. gẹ́gẹ́ bí average Nigeria ẹni tí Nigerians bá ń pè ní hero hmm. ayé ẹ ti bàjẹ́ ṣe gbọ́ ìwọ gan láyé ẹ bàjẹ́ ìwọ gọgọgọgọ láyé ẹ ti bàjẹ́ kì í ṣe bàbá Ìgbòho ṣá màmá gbọ́ o. lórí ìkànnì tá a wà yìí ò lè kọ́gbọ́n mọ́. gbóhùn sókè. Okay ẹjọ ṣe ń gbọ́ dáadáa. ìwọ tó bá lo láyà mm. ó burú ó mọ̀ èèyàn kó jọ tó o bá fi ti Nnamdi Kanu kọ́gbọ́n wàláì ò lè gbọ́n mọ́ ìwọ tó bá ní ọ̀rọ̀ tán bá sọ lórí cyberspace máa jó lọ mò ń wẹ̀ yẹn ó ń wú ẹ lórí ó dẹ̀ wà láyé ó wà láàyè nígbà tí àwọn baálé ilé bíi mẹ́rin kan kóra wọn jọ tí wọ́n lọ hijack rédíò station ní Ìbàdàn tó jẹ́ àlọ́ rámirámi wọn la rí àràbọ̀ wọn dì sìn tó o bá fìyẹn kọ́gbọ́n ò lè kọ́gbọ́n ojú ẹni tí Saoty Ìgbòho ṣe tó fi declare wanted ó dẹ̀ tún ṣì ń sọ wípé bẹ́rẹ̀ bẹ́bẹ́bẹ́bẹ́ o mọ̀rọ̀ sọ ò lè kọ́gbọ́n mo fẹ́ kí kinní kan yí ẹ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn gẹ́gẹ́ mm. bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí average Nigeria ẹni tí Nigerians bá ń pè ní hero ayé ẹ ti bàjẹ́. ayé tiẹ̀ gan ló bàjẹ́ bàbá Ìgbòho ṣà hero ni ìwọ gọgọgọgọgọ láyé tiẹ̀ ti bàjẹ́ tó yẹ pé ẹni tá ayé ẹ ti bàjẹ́ tó ti ń wáyàn kúnra ni ẹ̀yin lẹ pẹ̀lú àwọn tó ba ìlú yẹn jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó sọ ó ní ẹni tó bá ti ń pè ní hero ẹni tó bá ti ń gbé kinní kan fún tí wọ́n ń pè ní hero ayé ẹ̀ ti bàjẹ́ ni ayé tiẹ̀ gan ló bàjẹ́ tó gbé bàbá Ìgbòho Òòṣà ìsàwà hero nǹkan tí bàbá Ìgbòho Òòṣà ṣe àwọn tẹ́ ẹ sọ wípé ẹ̀ ń tẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n Nàìjíríà tẹ́ ẹ̀ ń dìbò fún kí ni wọ́n ṣe ìran wo ni wọ́n ti ràn lọ́wọ́ kí ni ìrànlọ́wọ́ kí ni contribution wọn lórí ilẹ̀ Yorùbá Haúsá Fúlàní àwọn ni wọ́n ń jẹ oríṣiríṣi nǹkan ìran Yorùbá kí la rí jẹ ìwọ tó ń sọ̀rọ̀ yìí lórí palétífù bàbá yín tẹ́ ẹ gbé síbẹ̀ tẹ́ ẹ sọ wípé ọmọ ẹni ò ní ṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ kásílẹ̀kẹ̀ sí ìjọ ọmọ ẹlòmíì ìgbà tẹ́ ẹ wá gbé wọn débẹ̀ o kílódé tí ìwọ ò ṣe wá jáde kó wá sọ̀rọ̀ lórí palétífù ní bí nǹkan ṣe lọ nílẹ̀ Yorùbá torí pé alábòsí ni ẹ mẹ́wọ́ láká èmi ò tí ì rí ẹ̀dá tó ya alábòsí láyé yìí tó ìwọ ọmọbìnrin mẹ́wọ́ láká yìí kò dùn mí fún ẹ òun náà ló fi rí bó ṣe rí yìí torí pé ìwà èèyàn kò sí ni wọ́n ní èéfín ní ìwà kò síbi téèyàn bá dé ìwà yẹn máa yọ nínú gbogbo nǹkan tó bá ń ṣe ó wá sọ wípé ìwọ jẹ́ motivational speaker jọ o àwọn wo ló ń motivate o ìwọ tó yẹ kí wọ́n gbé e jòkóó ìwọ tí wọ́n gọgọgọ o nílò ìmọ̀ràn torí pé ó dàbí pé nǹkan ti sá sí ẹ lọ́pọlọ a sì ti máa sọ fún ẹ wípé pàápàá jùlọ lórí yorùbá nation má tẹ̀ máa dá sí mọ́ má máa dá sí ọ̀rọ̀ yorùbá nation kò sẹ́ni tó rán ẹ níṣẹ́ bàbá Ìgbòho ṣá jáde kò sí ọ̀hún pè é pé wá o mẹ́wọ̀ọ́ láká o jọ o orí pílátífọ́ọ̀mù ẹ o wọ́n bá mi fi gbowó o gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń lérò tẹ́ rò bó máa ṣẹlẹ̀ nìyẹn pé bàbá ìmọ̀ wá jáde àmọ́ àwọn àmọ́ wá gbégbá bára wípé ó yá ẹ̀ẹ́dẹ̀ dáwọ́ fún mi àbí wọ́n wá pariwo ìgbà tó rí wọn jọ ìrísí wo ló rí wọn sí báwo ló ṣe rí ìdúró wọn sí báwo ló ṣe rí ọmọ ọkùnrin sí bí wọ́n ṣe dúró tán á mọ nǹkan tó ń ṣe ẹ ọkọ lòún wà bàbá Ìgbòho ṣàwòsì nílò ẹ àbí ó rí ó <laughs> rí ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn ni ó rí wọn bó ṣe dúró déédéé ni àwọn tí wọ́n fi ń tọrọ obìnrin nìyẹn obìnrin téèyàn fi máa ń tọrọ obìnrin tó pé téèyàn bá wà nínú ìṣòro téèyàn bá wà nínú ṣó ń gbọ́ téèyàn bá wà nínú ìṣòro ẹ tó bá dúró tìyàn wàá mọ̀ wípé ẹnìyẹn ó ní ìfẹ́ yàn tọkàntọkàn ni kì í ṣe àwọn tó yẹ pé igi dá ẹyẹ fò gẹ́gẹ́ bí ìwọ yìí jọ tó yẹ pé ìwọ yìí ní ìfaradà ṣé wàá máa gbé ilé ọkọ kẹrìndínwó yìí tó yẹ pé o ní ìfaradà wo nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá Ìgbòho ṣá tó bá jẹ́ ìwọ ló jẹ́ ìyàwó wọn ṣé wàá dúró torí pé o ò tẹ̀ ṣe ìyàwó ọgàn báyìí ó ti ayé ti ní ẹ lára ó ti ní ẹ lára wípé ah wo nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ onímọ̀gbọ́ bí wọ́n ṣe wà ń bẹ́ẹ̀ wọ́n gbé GoFundMe jáde ẹ̀ wọ́n wá jáde kí ló dé tí wọ́n wá padà gbé jáde jọ̀ọ́ kí ló ṣe kàn ẹ́ ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ APC ìyẹn gẹ́gẹ́ bí fake result tí wọ́n bá bàbá yín pò lábújá ṣé ìyẹn gẹ́gẹ́ bí fake result tí wọ́n ń pò tí wọ́n sọ wípé bàbá yín gbé fake result sílẹ̀ àbí sàtífíkẹ́ẹ̀tì láàrin Obi àti Peter àti Àtíkù kí ló dé tó wá sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nǹkan tó bá ti pè ẹ́ sí òun ló máa ń dá sí. ìgbà tí wọ́n wá dúró fún Yorùbá nation yẹn ṣe bẹ́ẹ̀ ti rí o lára àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá leléyìí o wọ́n wá dúró fún yorùbá nation ká má kò kò yẹ kọ́ rẹ́dọ̀ kan tó máa dúró ẹni tó ti wá dúró tí ìjọba ṣe gbogbo nǹkan ẹ̀yin tí ẹ pẹ̀lú àwọn tó jẹ́ kí ìjọba ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe náà nìyẹn torí pé ẹnu ẹ̀yin náà lè bẹ̀rẹ̀ fi sẹ́nu yín bàjẹ́ ìgbà tí a bẹ̀rẹ̀ gbogbo ìrìn àjò yìí nínú yorùbá nation ìwọ gangan wà lára àwọn tó bẹ̀rẹ̀ sí fi platform ẹ tó fi ń ba yorùbá nation jẹ́ tó fi ń ba àwọn lórúkọ jẹ́ ó wá sọ wípé ẹni tó bá fẹ́ kọ́gbọ́n kó fi ti bàbá Ìgbòho ṣàkọ́gbọ́n jọ kí ló ṣe wọ́n o kí ni wọ́n sọ fún ẹ kó ṣe àwọn kí ni ìṣòro ẹ kí ni pọ́blẹ́mù ẹ Mewolaka Mewolaka kí ni pọ́blẹ́mù ẹ kí ni ìṣòro ayé ẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation àti bàbá Ìgbòho ṣá ó sì fèsì àwọn tó sọ pé ó ń ṣe húkọ̀ọ̀pù fún àwọn tó ní òun motivate ó sì fèsì ẹ ó sì gbájúmọ́ nǹkan tí ìwọ ń ṣe kó fi nǹkan tẹ́lẹ̀ lẹ́ni ṣe sílẹ̀ wọ́n wá lọ nìyẹn wọ́n lọ sí Germany nìyẹn ìwọ wá ń sọ wípé ẹ bó tẹ̀ jẹ́ kí wọ́n tẹ̀ lè wá sílé ojú ẹ̀ láṣe wọ́n máa wá sílé ojú ẹ̀ òun ni wọ́n á ṣe wọ́n á wá sílé torí pé gbogbo ẹ̀yin wọ̀nyí náà lẹ́bẹ̀ẹ́ sí fẹnu ń kùn wọ́n káàkiri kí ló dé ó sì fi tiẹ̀ ṣe tiẹ̀ ìwọ arábìnrin yìí ó sì fi tiẹ̀ ṣe tiẹ̀ ẹ máa gbọ́ o ayé tiẹ̀ gan ti ta jẹ́ kí n fi jẹ́ kí n fún ẹ lẹ́gzámpù àwọn heroes àwọn tó ti pè ní hero ṣáájú wọ́n pe Nnamdi Kanu wọ́n pè ní hero fún mm-hmm. Biafra mm-hmm. Nnamdi Kanu wà lẹ́wọ̀n nísìn in fact ó ń call for peace ó ń bẹ̀bẹ̀. ìlú tí ò da náà ni wípé a sọ wípé self determination is not a crime mẹ́wọ̀ọ́ láká ara nǹkan tá à ń sọ wípé nàìjíríà ò dá náà nìyẹn láti ìgbà tí wọ́n ti so wá pọ̀ àti 1914 amalgamation tó ti expire wọ́n so wá pọ̀ ni bí wọ́n sì ti so wá pọ̀ yẹn ẹni orí àti ẹ̀yà kọ̀ọ̀kan ò bá jẹ́ ibo ìbá jẹ́ haúsá o ìbá jẹ́ yorùbá o wọ́n lè pè fún self determination wípé àwọn ò ṣe mọ́ ṣé dandan wá ni ara nǹkan tá a fi sọ wípé nàìjíríà ò dá náà nìyẹn kí nìdí tí wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe fún bàbá Ìgbòho ṣá ìwọ gan òjò kókó ronú ìwọ wá sọ wípé ẹni tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí bí ti bàbá Ìgbòho ṣá yẹn o tó fi kọ́gbọ́n o ẹni náà ò lè kọ́gbọ́n mọ́ jọ kí ló ṣe wọ́n o kí nìkan tí wọ́n ṣe tó burú orí orí àdá lọ́wọ́ wọn àbò orí kùmọ̀ lọ́wọ́ wọn àbí gbogbo ìgbà tó fi bẹ̀rẹ̀ sí ṣe ìrìnàjò Yorùbá nation tí wọ́n ń ṣe rálì ní gbogbo ìpínlẹ̀ ibo ló ti rí wípé wọ́n dáná sun ilé ọlọ́pàá ibo ló ti rí wípé àwọn àti ọlọ́pàá wọn ń yaṣọ mọ́ra wọn lọ́rùn ibo ló ti rí kò mú síta gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gan sọ ṣé mọ̀ pé kì í ṣe ẹlẹ́kìíní ẹ kì í ṣe ẹlẹ́kejì ẹ tó ti bẹ̀rẹ̀ sí máa ń sọ rádaràda lẹ́nu ní. ìgbà tí wọ́n lọ gbóhùn sáfẹ́fẹ́ ní amúlùúdùn fm nígbà tí ìyá onítìrí rán wọn níṣẹ́ ṣé o pé mo ṣe mú ọ̀rọ̀ yẹn tó kó gbogbo ọ̀rọ̀ yẹn ní bàbá Ìgbòho lórí ni ó ti gbàgbé orúkọ tó pè wọ́n ó ti gbàgbé ìwọ ọkọ yìí náà ni kí ló dé ṣé kí gbogbo ọ̀rọ̀ kì í máa ń ṣe lórí alábàáhùn títí ẹ kí ni ìṣòro ẹ kí ni pírọ́blẹ́mù ẹ mẹ́wọ̀ọ́ láká èmi sì rò bí mo gbọ́ pọ́nà ti lọ́kọ́ ni o mo rò pọ́nà ti ta ẹ lọ́rẹ pẹ̀lú àwọn àwọn àwọn x-men kan àtàwọn àwọn bandit àwọn boko boko boko hari kan mo rò pọ́nà ti fìkan ta ẹ lọ́rẹ ni kí ló wá dé àwọn ọ̀tẹ̀ ọ̀lẹ́tẹ̀ láàfà kan mo rò pọ́nà ti so ẹ mọ́lẹ̀ ni kí ló wá ṣẹlẹ̀ kí ni ìṣòro ẹ pẹ̀lú ti bàbá Ìgbòho ṣàìwọ arábìnrin yìí ṣùgbọ́n pé a ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé eléyìí wọ́n nì ní fún ẹ kó má yé dá sí ọ̀rọ̀ Yorùbá nation mọ́ torí pé a ti wá rí wípé alábòsí ẹ̀dá ni ẹ́ tọ́ba ní kó mú alábòsí wá ní gbogbo ayé yìí ìwọ ni nọ́mbà wọn àmẹ́wọ̀láká èmi ò mọ pírọ́blẹ́mù tiẹ̀ pẹ̀lú Yorùbá nation o mi ò mọ pírọ́blẹ́mù ẹ̀ à ń pariwo pé yorùbá nation yorùbá nation ṣé tí wọ́n sọ pé wọ́n bá gba yorùbá nation yẹn ṣé wọ́n sọ wípé ẹnìkan ló ní àǹfààní ẹ̀ ní jọ wọ́n nàìjíríà tẹ̀yìn wá dúró tì kí ni àǹfààní tí ìran yorùbá ń jẹ nínú wọn nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kò bá mi sọ o ọ̀fẹ́ wọ̀nyí náà ti jáde wá nígbà kan bí oṣù méjì sẹ́yìn ìlú le koko kinní kan ṣẹlẹ̀ o ibi tí ẹ bá àwọn ará ìlú dé nìyẹn o torí pé ẹ̀yin wọ̀nyí gangan ló yẹ kó máa wọ́n á dogún wọ́n á dọgbọ̀n wọ́n á sòkè dilẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì iná á wà omi á wà ẹ̀kọ́ ọ̀fẹ́ á wà jọ kí ló ti wá ṣẹlẹ̀ o oṣù kẹrin rèé o gbogbo bí nǹkan ṣe ń dàrú nínú ìlú tí ogun ajínigbé kò dínkù o ò lè jáde kó wá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ Yorùbá nation ló ń sọ ọ̀rọ̀ bàbá Ìgbòho ló gbé sáyà gbogbo bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ ní Aso ò lè jáde kó sọ sí ò lè sọ sí i torí pé ẹ mọ̀ wípé ẹ̀yin tí ẹ ti gbogbo àwọn èèyàn wọnú ṣọṣọ leléyìí ẹ̀yin tí ẹ fẹ́ ẹnu yín ẹnu burúkú onísọkúsọ lẹ́nu ẹlẹ́tàn tí ẹ tàn àwọn ènìyàn ìkà ni ẹ torí owó tí wọ́n gbé fún ẹ ṣé ọ̀pọ̀ òyẹ̀ṣẹ̀ máa ṣe ìwọ tó pẹ́ lẹ́sẹ̀ òsì méjì nìyẹn kò síbi tó o bá wọ̀ tíbẹ̀ máa ń tòrò mo kò tí sí ibẹ̀ ìwọ dárúkọ ẹ o wípé ibí yìí ni mo dé o ah, àlàáfíà jọba níbẹ̀ o ṣọ̀pẹ́lẹ́sẹ̀ ò sì ní ẹ ilé tó bá sì ń tòrò báyìí wọ́n ní ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ara ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá lélẹ́yìí bàbá Ìgbòho ìṣà èmi ò rò bóyá ó mi tẹ ẹ rò bóyá kó wá sọ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí bàbá yìí ni wọ́n gba freedom ní Kòtónú wípé irú ọ̀rọ̀ burúkú báyìí wà wá máa sọ jáde lẹ́nu kí ni bàbá Ìgbòho ìṣà ṣe kí nìkan tí wọ́n ṣe tí wọ́n fi jẹ̀bi jọ gbogbo àwọn fídíò wọn ó wà o kò sí ètò pamọ́ o ìwọ náà ní sọ́wọ́ o àwọn ibi wo ni wọ́n ti sọ̀rọ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe burúkú àbí àwọn fẹ́ pààyàn àbí àwọn fẹ́ jó ibì kan ibo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí arákùnrin yìí sọ ni wípé wọ́n ń pa wá lọ́mọ wọ́n fi bá ń pa àwọn ìyá wa lò pọ̀ wọ́n ń pa àwọn bàbá wa lóko àwọn darandaran ò já rí iṣẹ́ ṣe wọ́n ń jẹ gàba oníwa lórí lórí ilẹ̀ wa a gbọ́dọ̀ gbára wa kúrò lọ́wọ́ fúlàní jọ kí nìkan tí wọ́n wá sọ tó wá burú o tó wá bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn mẹ́wọ̀ọ́ láká jẹ́ kí eléyìí jẹ́ first and last wọ́n nílé eléyìí jẹ́ fún ẹ o gbóhùn sókè. Okay. wọ́n pe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n pè ní hero. ẹ kí ni kí wọ́n pè wọ́n. kí ló bá bọ̀ bẹ́ẹ̀. kí ni kí wọ́n pè wọ́n o. ìṣẹ̀ṣẹ̀ bàjẹ́ ìyá ẹ̀ kú ẹnu ìṣe tó ń sọ̀rọ̀ yìí láti mú tẹ̀ tó mọ̀ pé ìyá ẹ̀ ṣì wà ní morgue. ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ó lè ẹ máa wẹ́n tó borí o ó ti ń pa irọ́ mẹ́wọ̀ọ́ láká jẹ́ kí n bá yẹn rìpíìtì kan tó sọ yẹn o mo ní alábòsí ni onírọ́ ni ó ní ẹnu ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí lòún ṣẹ̀tì ẹ̀ mọ̀ wípé ìyá wọn sì wà ní mọ́ṣúárì yé bí mo ṣe wà ní nàìjíríà yẹn tó ní gbogbo bí o ṣe ń sọ̀rọ̀ tó ṣé tó bá wá ti ṣòkú wọn ìyá wọn o ò ní mọ̀ orí pé onírọ́ ni ẹ́ onírọ́ ayé àti ọ̀run àní ẹ má máa wò wípé bóyá tó bá ti borí bẹ́ẹ̀ náà ni wọ́n níwà eléyìí alábòsí ni. ó ń bẹ̀bẹ̀ ìjọba ò dá lóhùn ṣe bẹ́ẹ̀ gbọ́. wọ́n pe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n pè ní hero. ẹ máa gbọ́ o. kí ló bá bọ̀ bẹ́ẹ̀ hmm. business ẹ̀ bàjẹ́ ìyá ẹ̀ kú ẹnu ìṣe tó sọ̀rọ̀ yìí láti mú tẹ̀ tó mọ̀ pé ìyá ẹ̀ ṣì wà ní morgue. ṣe ń gbọ́. ìyá ẹ̀ kú ìyá ẹ̀ ṣì wà ní morgue kò lè lọ sí. Si ó ní ẹnu bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí lòun ṣẹ̀mọ̀ wípé ìyá wọn ṣì wà mẹ́wọ̀ọ́ láká ẹni tẹ̀yàn bá rí ó yẹ kó gbé ó yẹ kó gbé rìlé ni ó yẹ kẹ́yàn sá fọ́fọ́ tì ní tẹ̀yàn bá rí ẹ pẹ̀lú irọ́ irọ́ ti bayé ẹ jẹ́ ṣé bàbá Ìgbòho ṣàṣòkú ìyá wọn wàá sọ wípé o mọ̀ ní Nàìjíríà yẹn ó ní ẹnu ìgbà tí wọ́n jáde yìí tí wọ́n sọ̀rọ̀ yìí lòun tẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ìyá wọn ṣì wà ní mọ́ọ̀kì a ti ń sọ fún yín wípé aborí má bò wà léléyìí oníjàbù àgbákò àwọn eléyìí ni wọ́n máa ń fi ìjàbù ni wọ́n máa fi ń tan àwọn ọkùnrin tí wọ́n wá wò wípé ah irú ẹni tí mo sì ń fẹ́ léléyìí o ah òrí bó ṣe borí òrí bó ṣe rẹwà irọ́ ló wà ń díẹ̀ o àgbákò tó tó ilé ìláyé yìí ò sí àmọ́ ní kó bá àgbákò obìnrin wá mẹ́wọ̀n lákàní nọ́mbà one àgbákò obìnrin wípé kéèyàn mú jáde mẹ́wọ̀ọ́lá ká ni onísọkúsọ ó pa irọ́ tán ilẹ̀ mọ́ ó ní bó ṣe jáde yìí lòun ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé wọn ò tẹ̀ tí ì jáde ẹjọ́ pẹ̀lú bó ṣe wà tó yẹ pé kí nǹkan má ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ wà á ti rí o wà á rọ̀rọ̀ sọ nìyẹn wọ́n wá jáde ìwọ wá ń sọ wípé ẹ kílódé tí wọn ti máa bẹ̀rẹ̀ sí ń dá go funding ẹ èrò títí ẹ nìyẹn ọlọ́run ò ṣe wọ́n bẹ́ẹ̀ bàbá Ìgbòho ṣáà ọlọ́run ò tẹ̀ ní ṣe wọ́n bẹ̀ wípé àwọn àṣẹwà gbé gbá wípé yá ẹ máa wá dáwó fún mi o wọ́n ní rírò ní tènìyàn ṣíṣe ní tọlọ́run ibi tí ìwọ rò sí nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba adẹ́dá aṣẹ̀dá ó wá jù wọ́n lọ bàbá Ìgbòho ṣàwọn ò ní gbégbá báárà kò sì sí nǹkan tó kàn ẹ́ ọ̀rọ̀ fògànà wọ́n dáwó wọn ò dáwó kí ni ìṣòro ayé ẹ̀ nínú ẹ̀ báwo ló ṣe kàn ẹ́ báwo ló ṣe kàn ẹ́ lọ́wọ́ tó kàn ẹ́ lẹ́sẹ̀ jẹ́ repeat tó o bá jẹ́ kí àwọn Nigerians tì ẹ́ débi wípé o ti wá sọ wípé you have become an hero ayé ẹ̀ ti ta <laughs> jẹ́ kí n fi jẹ́ kí n fún ẹ l'example àwọn heroes àwọn tó ti pè ní hero ṣáájú wọ́n pe Nnamdi Kanu wọ́n pè ní hero fún Biafra mm. Nnamdi Kanu wà lẹ́wọ̀n nísìnyí in fact ó ń call for peace hmm. ó ń bẹ̀bẹ̀ ìjọba ò dá lóhùn wọ́n pe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n pè ní hero. kí ló bá bọ̀ bẹ́ẹ̀. jẹ́ ń gbọ́. business ẹ̀ bàjẹ́. ẹ̀yin tẹ́ ẹ bàjẹ́ náà ní ẹnu ìṣe tó ń sọ̀rọ̀ yìí láti mú tẹ̀ tó mọ̀ pé ìyá ẹ̀ ṣì wà ní. ìyẹn nǹkan tó nǹkan tí wọ́n túmọ̀ sí báyìí ni wípé gbogbo nǹkan tí wọ́n ṣe fún bàbá Ìgbòho ṣàyẹn inú inú ẹ̀ dùn sí orí pé ẹni ibi ni ẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí ìjọba ṣe jọ ṣé nǹkan tí ìjọba ṣe yẹn ṣó right gẹ́gẹ́ bí ìwọ gan ṣe máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n olóṣèlú ni ẹ́ ẹ̀yìn àwọn olóṣèlú lè wọ́n gbè sí ṣé nǹkan tí wọ́n ṣe yẹn téèyàn bá tẹ ẹ̀ṣẹ̀ gan pé wọ́n fẹ́ wá múyàn ṣé òru ni wọ́n máa ń lọ jọ wọ́n fẹ́ lọ mú ẹnìkan wọ́n kó gbogbo battalion sójà wọ́n kó lọ síbẹ̀ tó sì jẹ́ wípé <laughs> bí a ṣe ń sọ̀rọ̀ yìí ajínigbé àwọn tí wọ́n ń gbéyàn lórí tí wọ́n ń gbéyàn tí wọ́n ń gba ransom wọ́n wà nínú ìlú o jọ iye battalion tí wọ́n kó lọ lọ́jọ́ kìíní àná ní July 1st yẹn kílé tí wọ́n kó lọ sí Sambisa ìwọ ò ṣe sọ wípé àìjọba àṣeyẹ ní gbogbo irinṣẹ́ báyìí tí ẹ fi lọ dalẹ̀ arákùnrin yìí rú kí ló dé tí ẹ ṣe kó lọ sí Sambisa ká lè gbé ìgbé ayé àlàáfíà nínú ìlú yìí ò rí pé ìkà nìyẹn ìwọ òde wàá gbàdúrà ẹ wípé àní kẹ́ẹ̀sì DSS kan kó wá bá ẹ torí pé òun náà wà lára àwọn tó sọ wípé àṣekètì ẹ lóògùn ó gba kinní kan jáde eléré ibú ni ọmọbìnrin yìí o ọmọbìnrin tẹ ṣáàrà ń wò yìí tọ́ba ní kan mú olórí ibú wá mẹ́wàá láká ni nọ́mbà one onísọkúsọ àgbákòòyàn láyé yìí mẹ́wọ̀n láká ni wọ́n tó bá jọ́kùnrin ẹ má tiẹ̀ gbàdúrà yìí wípé kẹ́ ẹ jírí mẹ́wọ̀n láká ẹ tó bá ti jírí ṣáà lọ padà sùn ẹ sùn dáadáa kẹ́ ẹ mẹ́sọ̀ pé ẹ tẹ̀ lálàá kẹ́ tó padà jí torí pé kì í olórí ibú ẹni àjíkò ẹni àjírí akídanidání èèyàn òní mẹ́wọ̀n láká torí gbà tí gbogbo wọn kọ́ wọn yìí ń ṣẹlẹ̀ ìjọ wo ni wọ́n sì gbéyàn ní Àkúrẹ́ níbí tí wọ́n gba fifty million ìlọrin náà bẹ́ẹ̀ hundred million ibo ló wà tó o lè jáde kó o sọ̀rọ̀ sí i sọ̀rọ̀ lórí gbogbo situation tó ń lọ nínú ìlú bóúnjẹ ṣe wọ́n gáàsì wọn wọ́n fi kún owó iléèwé àwọn ọmọ wọ́n ní wọ́n fẹ́ pín palétíìfù àwọn ọ̀jẹ̀lú yín wọ́n náà fẹ́ pín palétíìfù wo ni wọ́n ti wá pín nílẹ̀ yorùbá o níbo ló wà tó o lè sọ sí gbogbo wọn yẹn alábòsí nìyẹn mẹ́wàá láká alábòsí ẹ̀dá alábòsí ẹ̀ òun ni ẹ́ ìyàtọ̀ tó léyìí ń jẹ àwọn ènìyàn owó iléèwé wọ́n fi kún ǹjẹ́ wọ́n fi kún owó ìṣiṣẹ́ ìgbà tí bàbá máa sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ thirty five thousand minimum wage thirty thousand ní tẹ́lẹ̀ jọ kí ni ìkó tí jámọ́ nígbà ìyàwó five thousand tí wọ́n fi kún yẹn kí ni kí ló rà lórí igbá ìwọ ò ṣe sọ̀rọ̀ sí gbogbo àwọn situation tó ń lọ nínú ìlú ṣùgbọ́n tó bá ní kí ni wọ́n ṣẹlẹ̀ wà ní yorùbá nation tó bá ní kí ló rí wà ní yorùbá nation jọ yorùbá nation tá a sọ pé wọ́n fẹ́ gbà yẹn o ṣé wọ́n ní wọ́n fẹ́ gbà fẹ́ nìkan ni ṣé inú yàrá ẹnìkan náà fẹ́ gbà sí ni ṣebí fún gbogbo ìran ọmọ yorùbá ni wọ́n nàìjíríà tẹ̀yìn wá jòkó tì tẹ̀ní ẹ̀yìn ló da òun ni mẹ̀sáyà yín àwọn ló lè ṣe àwọn látọ́jú ilé àwọn látọ́jú oko wọ́n á pèsè iṣẹ́ omi ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ kí ló ti wá ṣẹlẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n wá pèsè ńkọ́ o kàkà kéwé àgbọ̀n wọn wá jẹ kókókó mà ló ń le sí i kókókó o ò tẹ̀ wá tí rí nǹkan fẹnu ba o ti lọ́ọ́ fẹnu bà ọ̀rọ̀ ẹ́ńsàs àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ fi ṣe election nìyẹn o mẹ́wọ̀ọ́ láká wà lára àwọn tí wọ́n sọ wípé àwọn tó bá ní òbí ọmọ tí wọ́n pa ní ẹ́ńsàs ó ní kí wọ́n jáde síta ẹ rí pé ìkà ọ̀dájú àbí amọ̀lélẹ́yìí pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ẹ́sàs yẹn ó ti padà ti mẹ́ńṣọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní ẹ́sàs náà nìyẹn jọ ṣé nǹkan tí ìjọba ṣe fún wọn tó ṣe fún ọ̀dọ́ ní ìgbà ẹ́sàs yẹn ṣé nǹkan tó bójúmu ni ṣe mo rí pé ìkà kan lẹ́yìn ń pamọ́ sí Sanwó-Olú gan tó jẹ́ wípé àwọn ni wọ́n ń ṣe agbátẹrù gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ ó padà wá jáde wípé àwọn máa ṣe ìsìnkú àpapọ̀ fún àwọn mẹ́tàléní ọgọ́rùn-ún one hundred and three ló dá àwọn fẹ́ ṣe ìsìnká tí wọ́n ṣègbè tí wọ́n pa tí wọ́n pa ní ìpa ìfọnáfọṣú wọ́n pa àwọn ọmọ lọ́mọ wọ́n pa wọ́n tògótògó ó padà jáde o wípé wọ́n fẹ́ lo sixty million o níbo ló wà ó ṣe jáde kó wá sọ̀rọ̀ wípé ah àwọn mọ̀ pé wọ́n pààyàn o dẹ̀ tí wọ́n kọ́ sọ lákọ̀ọ́kọ́ nígbà tẹ̀ bẹ̀rẹ̀ sí ń kàǹpé torí pé kí ẹ ṣáà lè wọlé kí pátì ẹ ṣáà lè wọlé ẹni kò sẹ́ni kankan tí wọ́n pa kí ló dé ìkà ni ẹ o mẹ́wàá láká tó bá ní kí wọ́n mú ìkà ọ̀dájú abiyamọ òun ló jẹ́ wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ó sì rí kì í ṣe pé o ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ o ò fọ́ lójú o ó rí gbogbo nǹkan tó lọ nínú ìlú o wípé nǹkan ò lọ déédé síbẹ̀síbẹ̀ náà o ti ń pa irọ́ o ti bá wọn bò ó àní á da ẹ jẹ́ ká máa forí tì í ṣé nǹkan tó yẹ kó máa sọ nìyẹn pẹ̀lú situation tí nǹkan wà báyìí tí ìlú wà táwọn èèyàn ò ríṣẹ́ ṣe àwọn ọmọ ń lọ léèwé àwọn ìyá gbàárù wọn gbowó oríṣiríṣi association ìyá mi àtòrí ẹ̀ á lọ máa dá ìpàdé wọ́n mọ̀ wípé ọwọ́ wọn ò ka ṣùgbọ́n wọ́n ṣáà máa rọ́rí sí i wípé sẹ́ẹ̀ àní bó jẹ́ aago méjìlá òru àwọn á wọlé pure water ni wọ́n ń tà o ìyá mi nínú òjò òjò tọ́mọ̀ wípé àtútù mú àwọn èèyàn tẹ̀lé lè mu omi o wọ́n á gbé pure water yẹn rù sórí ni wọ́n á ti da tamponi borí wọ́n á máa kiri inú òjò wọ́n á wá ṣe gbogbo wàhálà yẹn wọ́n wá sanwó ọmọ iléèwé jọ kí wá ní nǹkan tó yẹ káwọn ìyáwó ẹ máa retí o ṣèbí láti rìn wá pé ọmọ ń bọ̀ láti wá fún wọn lówó o nígbà tí ọmọ bá jáde iléèwé ọmọ á ríṣẹ́ o iṣẹ́ wá dá o ìwọ ò lè jáde kó sọ gbogbo wọn yẹn tó bá ní kí ló ṣẹlẹ̀ tó bá ní kí ló sọnù mọ́ ẹ wà ní Yorùbá nation kí ni wàhálà ẹ kí ni ìṣòro ẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation mẹ́wọ̀ọ́ láká bàbá mi Ọlámilékan Sóbò ẹ ṣeun gan jàre wọ́n ní Sunday Igboho bàbá bàbá wọn ni tó bá ní bàbá bàbá wọn bàbá Ìgbòho òòṣà ni èmi ò mọ wàhálà ẹ wípé ẹ kílódé tí wọ́n ti lè bẹ̀rẹ̀ sí máa dá go fund you go explain tired you go what you go explain tired máa retí o ìwọ <laughs> tó ń tó tó tó tó kó gbogbo wọ́rọ̀wọ̀rọ̀ sórí tí wọ́n máa wò ẹ́ wípé eléyìí ẹ̀yàn ni mùsùlùmí òdodo ni láìmọ̀ wípé sàkámà ń jẹ ni o kò dákinní borí ni ìwà kọ́bọ̀ báyìí ò ní o kò fìyẹn sàkámà ń jẹ àwọn èèyàn lórí lórí ayélujára ni wọ́n máa wá wò ó wípé ẹnì yìí o ó ti ti gbé motivational speaker ìsọnu tó ń ṣe sílẹ̀ o ó ti bẹ̀rẹ̀ ewu kọ̀pù àní kò sí nǹkan tó ń ṣe tó ń yọrí sẹ́ ẹ̀ ó yan gúngúrún ó sunlé ó pọnmi tà ó ṣọ́ọ̀tì ẹni tó ṣòkú ìyá tó rérò aláìníròrí ara gàlátíà oníranù wọ́n máa wá sọ̀rọ̀ Yorùbá nation wọ́n máa wá sọ oríṣiríṣi o ò tẹ ẹ̀ wá mọ̀ wípé ó tẹ̀ yẹ kó tẹ̀ ti gbẹnu ẹ̀ dákẹ́ nígbà kan irọ́ ni ó máa máa tẹnu mọ́ ni bó ṣe gbé orúkọ burúkú lé lérí Yorùbá Nation lórí nígbà tí wọ́n lọ gbóhùn sọ afẹ́fẹ́ lẹ́nu ní amúlùdù FM nìyẹn ó ní àwọn àwọn gúrúùpù kan wọ́n kóra wọn jọ òun ò tẹ̀ wá ní pè wọ́n ní gúrúùpù mọ́ wọ́n á pè wọ́n ní tẹ́rọ́rì ó ti gbàgbé ṣé ó ti gbàgbé ìgbà tó sọ bẹ́ẹ̀ ìwọ yìí nìkan náà ni tó o sì mọ o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sí ètò mọ o bàbá oníbàbá ti wá jáde wọ́n ti fún wọn ní fírídọ́ọ̀mù níbẹ̀ ni ẹni yẹn orí ti ń ta ẹ́ ó ti di ṣòro sí ẹ lẹ́rùn ó ti di wàhálà ó di wàhálà sí ẹ lágbada kí ni wàhálà ẹ kí ni pírọ́blẹ́mù ẹ mẹ́wọ̀ọ́ láká kí ni ìṣòro ẹ lórí bàbá Ìgbòho Òòṣà àní kó o lọ sí mẹ́dọ̀ kó o lọ sowó agbẹ́jẹ́ lórí ọ̀rọ̀ bàbá Ìgbòho Òòṣà bàbá mi ẹ má bínú gbẹ̀yìn olólùfẹ́ wa wípé àti ẹ̀wò kọ́mẹ́ǹtì yín torí ọ̀rọ̀ rẹ mẹ́wàá láká ìkọjá àyè gbáà ni wọn ò dárúkọ ẹ wọn ò pè ẹ́ bàbá bàbá Ìgbòho ṣàjáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní Yorùbá nation no going back àbí kí ni wọ́n wá expect ẹ̀ẹ́n kí wọ́n jáde kí wọ́n sọ wípé Yorùbá nation mi ì ṣe mọ́ o nǹkan tí wọ́n retí nìyẹn o bàbá ni bàbá wa sọ wípé yorùbá nation no going back ni nǹkan tó ń bí mẹ́wàá láká nínú nìyẹn o ó wá sọ wípé ẹ ṣe mọ̀ wípé kò rọrùn náà láti yọ ọjọ́ yìí ó yẹ kí ẹ mọ̀ pé kò easy wọ́n lè tètè wọ́n lè <laughs> wọ́n lè tètè kówó jọ àwọn ti wọ́n ti wọ́n ti ṣọ́ọ̀tì oríṣiríṣi nǹkan you go explain tired ẹ̀yin tẹ́ ẹ fà náà ní torí pé ìwọ àtàwọn ọ̀jẹ̀lú yín ẹ̀yin lẹ bà gbogbo ẹ̀ jẹ́ ǹjẹ́ tí ìwọ bá rò wípé ah wọ́n mà bà gbogbo dúkìá wọn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní mẹ́wọ̀ọ́ láká àbúrò túpẹ́ onítìrí ni bàbá mi adéjàre délé wọ́n ní mẹ́wọ̀ọ́ láká yẹn ìyá rẹ̀ ti ní àǹgànà rí fúlàní ló bá ìyá ẹ̀ sùn fúlàní ayé yẹn á da àyíndé bá ti rí ẹ bá ti rí súra ẹ ẹ ti mọ̀ pé àtọ̀ màlúù òun ni wọ́n fi bí àtọ̀ màlúù òun ni wọ́n fi bí mẹ́wọ̀ọ́ láká tí kì í bá ṣe bẹ́ẹ̀ gbogbo bí ìjọba ṣe ṣe nǹkan tí wọ́n ṣe yẹn ó wá ń sọ wípé ẹ á nílò owó ǹjẹ́ kò yẹ kó ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ò nótísí ni o a máa wá ṣe bíi pé àwọn èèyàn ẹ ah on point good talk jọ good talk ìranù wo ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ wo ló ń sọ wípé wọ́n jáde <laughs> wọ́n ní àfin ni pé ní àfihàn pèèyàn òun ló mú ara ọkọ̀ ń sẹ́ńbà tẹ́wọ̀lú ó wá pé bàbá Ìgbòho ṣà ní ẹgbẹ́ ẹ ni sàwáwù ẹ ló pè wọ́n ni ebina ló pè wọ́n ni ah ó mà ṣe o wọ́n ní ẹni tó mọ́ni ló ń fi ní ṣeré bàbá Ìgbòho ṣà ṣe ẹgbẹ́ ló pè yín ni torí kò yé mi ni o tó fi wá ń dárúkọ gofunding ẹ wọn ṣe dá gofundme fún wọn nǹkan tí ìwọ ń retí nìyẹn àbí a sọ fún wọn a sọ a ní ibi tí wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀ wọn ọ̀tẹ̀ kúkú fẹ́ kí bàbá yìí kúkú gba freedom gan tẹ́lẹ̀ gbogbo eléyìí tó wá ń sọ wípé ẹ ìran tẹ olúwa dúpẹ́ wọ́n jáde láyọ̀ jọ́ di èkì ẹ mú alábòsí ta ló bẹ̀ẹ́ lè kí ìranù ìgbà tí wọ́n wà bẹ̀ ìwọ kí wọn ṣèbí ọ̀rọ̀ burúkú ló bẹ̀rẹ̀ sí í sọ wọ́n wá jáde tán ó ní adúpẹ́ ọ̀pọ̀ ló lọ tó dé àwọn dúpẹ́ wọ́n lọ wọ́n dé jọ́ o ìyá oníjàbọ̀ àgbákò kò sẹ́ni tó bẹ̀ẹ́ lè kí o kíra ẹ ẹ lẹ ẹ kíra yín ẹ kíra yín wọn bẹ̀ẹ́ gbogbo ilé ìtẹ́ dání náà ọ̀rọ̀ yìí náà ló lọ yẹn gbogbo yín pátá kò yọ ẹnìkan sílẹ̀ ẹ̀yin inú nàìjíríà bloggers olè ọ̀lẹ ni yín gbogbo owó tí ẹ lọ gbà ìbẹ́ lọ jẹ́ jáàrọ̀ jọ ẹ ti padà síbẹ̀ bá kẹ́ lọ jẹ́ lásán rọ̀ọ̀kì ẹ jáàrọ̀ tẹ́ lọ jẹ́ só ti tán ni ọjọ́ tí wọ́n dé náà níbi tó ti lọ ṣe inauguration arábìnrin yìí obìnrin burúkú yìí mẹ́wọ̀ láká yìí mẹ́wọ̀ bábàsì yìí òun náà ló kọ́kọ́ bọ́ síta ẹ̀yin ènìyàn wá ẹ̀ tí gbọ́ ni òun á jẹ́ kẹ́ gbọ́ èé ó dàbí rí pé gbogbo pọ̀pọ̀ sìsì inauguration táwọn lọ ṣe ó ní òun ló fà á tí wọn ti ṣe gbọ́n nǹkan tó ń lọ àwọn kan <laughs> ẹ̀wọ̀n tẹ̀ ní pè wọ́n ní. Yorùbá Nation Group mọ́ òun á pè wọ́n ní terrorist ó ti gbàgbé ìgbà tó sọ bẹ́ẹ̀ ìwọ yìí náà ni ọ̀rọ̀ burúkú ìsọkúsọ àsọtọ́ lẹ́nu asọ̀rọ̀sọ bọ́tò ìwọ ni wọ́n bá ń bẹ̀ ṣé wọ́n fi ṣiyẹ́ ni ṣé àfiṣe ni fún ẹni mẹ́wọ̀ọ́ láká ìgbà tí a wá ń pariwo Yorùbá Nation yẹn o jọ ṣé wọ́n sọ fún ẹ wípé bàbá Ìgbòho ṣá o eh, wọ́n fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì àbí gómìnà làwọn fẹ́ jẹ níbẹ̀ tó fi wá di wípé ẹ ò tẹ̀ níwájú òkú kí ẹ tẹ̀ wá rò wípé iṣẹ́ gidi mà ni arákùnrin yìí máa ṣe ní ìgàngán lẹ́ni mo ní lọ di ọ̀la ni àwọn àrọ́mọdọ́ wọn máa bá a wọ́n máa ṣe àdúrà fún bàbá Ìgbòho ṣá ni wípé ẹ eh, ọpẹ́lọpẹ́ wọn lára wọn ogun ajínigbé pẹ̀lú pẹ̀lú gan pẹ̀lú bí gbogbo ogun ajínigbé ṣe lọ kò bá ti pọ̀ ju eléyìí lọ ọpẹ́pẹ́ bàbá Ìgbòho ṣá ṣerú ẹni bẹ́ẹ̀ ìwọ wá ń sọ wípé ẹni tí Yorùbá ẹni tó bá ti ń pè ní hero ayé ẹ̀ ti bàjẹ́ ayé ti tẹ̀ gan ló bàjẹ́ ìwọ gangan láyé ti tẹ̀ ẹ́ bàjẹ́ ẹni tó bá ti ń pè ní hero ayé ẹ̀ bàjẹ́ ni ayé ti ẹ̀ gan ló bàjẹ́ kì í ṣe ayé bàbá Ìgbòho ṣá akíkanjú ọkùnrin ogun bàbá bàbá yín ni bàbá Ìgbòho ṣá onírànù asọ̀rọ̀sọ bọ́tò kò sí nǹkan tó ń ṣe tó ń kọjú sí ó yá ó lóun ṣe mo ti gbé ṣọ́nà speaker ìsọ lẹ́nu ó ti gbé èèyàn ti kan báyìí o húkọ̀ọ̀pù ló tí kù tó ti ń ṣe <laughs> oríṣiríṣi húkọ̀ọ̀pù ló náà ti ń ṣe ẹjọ́ irú eléyìí ẹ mọ irú àwọn èèyàn tá máa ṣe húkọ̀ọ̀pù fún náà ni irú rò ń borùn ìbẹ́ wọn ní irú ahun ló ń rí ahun he irú èèyàn bíi tẹ náà ni wàá máa ṣe húkọ̀ọ̀pù fún because ẹni tó bá ní làákàyè ẹni tó bá gbọ́n ẹni tó bá gbádùn kò lè sọ wípé irú ẹ̀ yìí ló máa ṣe ókọ̀pù fóun ìwọ náà dá o ìwọ tó ń ṣe ókọ̀pù fáwọn èèyàn dá ẹni tó yẹ kí wọ́n ṣe ókọ̀pù fún tó ń ṣe ókọ̀pù fún yàn ò wá ní rí nǹkan ṣe kan mọ́ wàá sọ wípé Yorùbá nation ló kù tó fẹ́ máa mú sẹ́nu jọ kí ni bàbá àgbà òṣà ṣe ní gbogbo nǹkan tó wà nílẹ̀ tí wọ́n fi wá jẹ̀bi ìwọ wá ní èrò ẹ̀ sí wọn wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé igba owó fún wọn kó máa já fún wọn jọ fi tiẹ̀ ṣe tiẹ̀ o mẹ́wọ̀n láká fi tiẹ̀ fi ṣe ní tiẹ̀ kò sẹ́ni tó rán ẹ níṣẹ́ yorùbá nation rán ẹ níṣẹ́ wọn rán ẹ níṣẹ́ you go explain tired o no evidence you go explain tired lórí ọ̀rọ̀ yorùbá nation torí mi ò mọ nǹkan tó jẹ́ problem ẹ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nínú ìlú tí nǹkan ò lọ déédéé tí àwọn èèyàn ò lè jẹ oúnjẹ ẹ̀kan gan lóòjọ́ ká má sọ wípé oúnjẹ mẹ́ta ẹ̀yin tí ẹ sì ṣe kàmpẹ́nàsì ní ìwọ tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn campaigners ní jọ kí ló dé tó wà lè jáde kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ gbogbo bí situation ìlú ṣe rí gbogbo bí nǹkan ò ṣe lọ déédéé tí ebi ń pa àwọn ènìyàn ẹ sọ pé yorùbá ló wà ń bẹ̀ yorùbá wà ń bẹ̀ wọ́n ń fi kún owó iléèwé ní ìpínlẹ̀ èkó unilag omi tí wọ́n fi kún owó wọn ni ìgbà tí búbù gan owó wọn tó yẹn ẹ wá sọ pé yorùbá wà ń bẹ̀ jọ kí wàá ní ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún ìran yorùbá o ẹ̀yin tí ẹ sì fi gbogbo ẹnu yín ẹnu ẹ̀tàn tí ẹ fi tan àwọn ènìyàn tí wọ́n sọ ẹ dìbò ẹ má wọ́rì láàrin ọ̀sẹ̀ kan ìlú á da ìlú á ìlú á tí o sì mọ̀ wípé irọ́ lẹ̀ ń pa ó wá ṣẹlẹ̀ tán o wá lè jáde kó sọ̀rọ̀ wípé nǹkan ò lọ déédéé o ẹ̀yin ìjọba wa àwa la gbé yín wọlé o ẹ jọ̀ọ́ ẹ bá wa wá àkọ́ṣe sí ọ̀rọ̀ ìlú yìí o ò lè rí ìyẹn sọ. So ìyẹn ti tóbi jù fún ẹ ṣùgbọ́n tó bá ní kó wá ṣe àbòsí kó wá sọ rádaràda lẹ́nu wà bọ́ síta tó bá ní ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ bàbá Ìgbòho Òòṣà wà á jáde síta ṣùgbọ́n situation kan tó ń lọ nínú ìlú di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì ń jí àwọn ènìyàn gbé ojoojúmọ́ ni epo nìyẹn táǹkà epo ló ń lulẹ̀ lójoojúmọ́ tó ń gbiná yẹn o ò lè jáde kó o sọ sí wípé àà kí wọ́n dẹ́kun gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀nà nìyẹn kò sí èyí tó gbádùn o ò lè rí sọ sí wàá bẹ̀rẹ̀ sí wàá bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ Yorùbá nation wàá bẹ̀rẹ̀ sí máa bu ẹnu àtẹ́lù wàá bẹ̀rẹ̀ sí máa sọ ìsọkúsọ mẹ́wàá láká kékeré jẹ́ warning last warning fún ẹ tí wàá ti gbẹnu lé ọ̀rọ̀ Ìgbòho Òòṣà. ni wọ́n ń pè indirectly mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ Sunday Ìgbòho dé wọ́n tú sílẹ̀ ní Kòtónú. ẹ máa gbọ́ o. ó jọ mí lójú wípé àwọn ọ̀rẹ́ ẹ̀ gangan àwọn tiẹ̀ gangan tó dé ẹ̀yìn ẹ̀ gangan nìkan lórí. tẹ́ ń gbọ́. Saidi Shittu tí gbogbo yín ṣépè fún tẹ́ ń pè lọ́dàlẹ̀ lámọ̀rí tó lọ pàdé ẹ̀ ní airport. ó wá jọ mí lójú nítorí tá a bá ní activism wo ló tà jù ní ilẹ̀ yorùbá even ní nàìjíríà ẹ máa gbọ́ o yorùbá nation activism wo ni wọ́n fi pa owó jù ní ilẹ̀ oòdùà tó jáwó jù lọ láyé tó jẹ́ pé gbogbo àwọn èèyàn activism wo ló sọ àwọn ènìyàn who is this hello. ṣé ń gbọ́ irọ́ ló ń pa o ó fẹ́ kọ ẹ̀yìn àwọn yorùbá agitators ó fẹ́ forí wa gbára ni o kò dẹ̀ sẹ́ni tó máa wá dá ẹ lóhùn sí kan tó sọ yẹn ó fẹ́ fi orí yorùbá nation agitators ó fẹ́ jẹ́ ká kẹ̀yìn ká kẹ̀yìn síra wa àti bàbá ìgbòho ṣá you go explain tired kó kúrò ní Saheed Shittu ló lọ pàdé wọn ta ló ti kú o kó jẹ́ Yahya Gambari ló lọ pàdé wọn kò kàn ẹ́ kò kàn ayé ṣé ò ń gbọ́ you go explain tired ẹjọ́ ti tì ẹ́ nìyẹn ẹkún títí ẹ nìyẹn kó máa sún lọ kò kàn ẹ́ ẹni ìbáàrí kó lọ pàdé wọn bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn o àwọn tí wọ́n ń ba ìlú yẹn jẹ́ gangan ni torí pé ó máa rí òdodo ọ̀rọ̀ nílẹ̀ tó yẹ kó sọ wípé nǹkan báyìí ló fẹ́ sọ̀dé lórí o ó máa máa máa pẹ̀gbẹ́pẹ̀gbẹ́ irú ẹ̀dá irú èèyàn tí Mewolaka irú èèyàn tó jẹ́ nìyẹn ẹ wá ní kó gbélé ọkọ ṣé lè lè gbélé ọkọ ẹni tó yẹ pé túlétúlé ni túlétúlé tó tó Mewolaka kò sí ẹ̀yin ẹ̀ bèrè ẹ̀ lákùrẹ́ àwọn tó mọ̀ dáadáa àmì ọkọ̀ fẹ́ kí n máa tú èmi ò fẹ́ kí n máa tú ìtúkùtù nínú ayé èèyàn ni if not ni máa tú ìtúkùtù nínú ayé ẹ ibi tó ń gbé lákùrẹ́ gbogbo information ẹ òun ló wà nílẹ̀ gbogbo bó ṣe máa ń túlé tó máa ń dà àárín ọkọ àtìyàwó rú àwa máa sọ wípé ẹ ó ti wá ro ẹjọ́ ẹjọ́ bẹ́rìbẹ́rì fún àwọn èèyàn lórí social media wípé ẹ òun òun ò kí máa ṣe kinní kan àìní ìtẹríba ẹni tó tẹ̀lé wá sọ lẹ́nu ó kóbìnrin máa sọ wípé òun ò kí máa ń gba nǹkan mọ́ra òun ò ní ìfaradà ló jẹ́ kó òun kúrò nílé ọkọ ẹ obìnrin tó tẹ̀ sọrú ẹ̀ epo ti tán báwo lobìnrin á ṣe sọ pé òun ò ní ìtẹríba òun ò ní ìfaradà ó sọ jáde lẹ́nu ara ẹ̀ ẹ mọ̀ wípé irú obìnrin náà <laughs> pàù ni tọ́ba lèèyàn jẹ́ ọmọ pàù bí ọsàn ọmọ pàù bí ọsàn òun ni mẹ́wọ̀ọ́ lákàá àwọn tẹ́ ẹ jọ gbé àwọn náà ló sọ wípé ìwọ tó bá bẹ̀rẹ̀ sí lára tán báyìí kò wá ní sí ìyàtọ̀ láàrin ọkọ àti aya bó ṣe ń borí yẹn tẹrù pé bẹ́ẹ̀ ló ní ìwà iná ọmọ rárá lẹ̀ ń wò yẹn tó bá bẹ̀rẹ̀ tán pẹ̀lú ọkùnrin báyìí wọ́n jọ máa wọ ṣòkòtò kan náà ni tó bá jọ kẹsẹ̀ bọ wàhálà báyìí tó bá bá ọkùnrin fa wàhálà ní èní yìí gbogbo àwọn ará ilé máa ń sá jáde fún ni gbogbo ará ilé máa ń sá jáde fún mẹ́wọ̀ọ́ láká ni irú èèyàn bẹ́ẹ̀ máa máa wá sọ̀rọ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ la sọ pé òun jẹ́ motivational speaker tẹ́lẹ̀ sọ pé òun fẹ́ dúró tì wọ́n wá sọ wípé o wú kọ́ọ̀pù ẹ̀ nímọ̀ wípé o lérí ibú bíi tèè náà ló máa máa wú kọ́ọ̀pù pẹ̀lú gbóhùn sókè o à ń gbọ́ ẹ. aleykum salam please mo wà online mo wà online program. wá sọ wípé ẹ wọn ò tẹ̀ rí nǹkan méjì bú òun ẹ wá ní òun ń di ilé ọlọ́kọ mẹ́rin jọ ṣẹ̀yìn ò tó ń torí ṣèbóbìnrin ni ẹ ṣebí obìnrin ni ẹ báwo lobìnrin á ṣe wí pé ẹ ọlápẹ òun ní ìfaradà òun ló jẹ́ kó òun ṣe kinní kan báwo lobìnrin á ṣe máa sọ wípé òun ò ní ìfaradà wọ́n sì ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ gbogbo wa la mọ̀ wípé ọkọ ló lórí aya ọ̀gá méjì kò lè gbénú ọkọ̀ o gbọ́dọ̀ ní ìtẹríba ẹni tó ò lè tẹríba nínú ilé a máa wá déta a máa ṣe notisi a máa ṣojú míẹ́míẹ́ wọ́n máa wò wípé ẹ èèyàn ti tán ah, ẹ wo bó ṣe borí ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ọmọlúàbí mà lọmọ yìí ah, oníwà tútù bí àdàgbà iná láyé o irọ́ funfun gbáláwú ni tẹ́ bá bá a délé ẹ mọ̀ wípé <laughs> ẹ kọ̀yàn lọ́nà gbóhùn sókè onírọ́ ayé túlétúlé túlétúlé obìnrin ẹ gbọ́dọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ yẹn ní kẹ́dì mú o ẹ kí ló dé tó yẹ kí gbogbo activity síìmù yorùbá nation tọ́ba ní àwọn olóò jáwó jù tọ́ba ní àwọn olóò ṣe gbá jù kí ló dé tí wọ́n lọ pàdé bàbá ìgbòho ṣà ní airport ẹ you go explain tired gbóhùn sókè ẹkùn tiẹ̀ nìyẹn kó máa sún. ló fi jáwó jù ẹ máa gbọ́ o. ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a mọ̀ rí. di hmm. blogger. bí ti tiẹ̀ yìí gan ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́ rí tẹ́lẹ̀. àìmọye àwọn tó bá Yorùbá nation dé tó jẹ́ òun ló sọ wọ́n di blogger òun ló sọ wọ́n di ẹni tá a mọ̀ lórí Facebook. Hmm. ẹlòmíín ṣe kínní ó fira lé ó fira lẹ̀ ó fira mọ́tò mm-hmm. ní orúkọ Sunday Igboho. à ń gbọ́ o. ó wá ṣe ni láàánú wípé nígbà tí ó wà látìmọ́lé hmm. àìmọye owó lọ́ọ̀yà táwọn èèyàn dá ẹ wọ́n dáwó. àìmọye owó activism táwọn èèyàn dá. bẹ́ẹ̀ni. àìmọye owó ọmọ wọ́rìọ̀ táwọn èèyàn dá. Mm. Sunday Ìgbòho dé mi ì tí ì rí ẹnìkan mi ì tí ì èèyàn kan sẹ́yìn. ẹ máa gbọ́ o. kó sọ wípé Sunday Adéyẹmọ ti dé o he has been away for years to start again ó máa nira o ẹ já open go for me fún un. Hmm. ìwọ ni wọn á òpin go fún mi fún lágbára Ọlọ́run ṣebí èrò ti ti ẹni yẹn wípé kílẹ̀ tí wọn ò òpin go fún mi jọ ṣé wọn wá sunkún bá ẹ ṣé ìgbowó ọ̀ṣà wá ké pè ẹ́ wípé mẹ́wọ̀ọ́ lákàjọ́ owó plane mi ò pé o jọ owó ọkọ̀ mi ò pé ìjọba mi dá kí ni ìṣòro ẹ kí ni problem ẹ kí ló fa ẹ́díkì fún ẹ mẹ́wọ̀ọ́ láká mo sọ fún ẹ wípé bàbá ìgbowó ọ̀ṣà wọn ń ṣe aláàrífì ẹ bàbá Ìgbòho Òòṣà ẹ jọ sí ní sàwáwò kan ẹ jọ sí lẹ́gbẹ́ ẹ ṣé ẹgbẹ́ ẹ ló ń pè wọ́n ni <laughs> ah, ó mà ṣe o ó mà ṣe o ara nǹkan gọgọgọgọ tá a fi gbà fún bàbá Ìgbòho Òòṣà nìyẹn torí pé mélòó ni gbogbo àwọn tí a ń pè ní káṣẹ pé òkè alágbára ilẹ̀ Yorùbá tàbí àwọn tí wọ́n lówó tí wọ́n nọ́lá la rí gẹ́gẹ́ bí bàbá Ìgbòho Òòṣà ibẹ̀ ni wàá ti fi mọ̀ wípé àkàndá èèyàn ni wọ́n ẹni ọlá ẹni iyì òun bàbá Ìgbòho ṣá ṣọlọ́gbọ́n lè tó kà sílẹ̀ yẹn àtìgbà tí wọ́n ti wà ń bẹ̀ wọ́n ń dáwó lọ́ọ̀yà wọ́n ń dáwó agbẹjọ́ wọ́n ń dáwó gbogbo ẹ̀ wọ́n wá jáde tán wọn wá dáwó ibi tẹ́yìn fojú sí nìyẹn àbí ọ̀nà òwà gbàbẹ̀ ọlọ́run wá jù yín lọ ó ti rí <laughs> ó ń dùn ẹ́ ọ̀ọ́bì <laughs> ọ̀rọ̀ náà dùn mẹ́wọ̀ọ́ láká ó fẹ́ ké ó fẹ́ sunkún you go do what you go explain tired continue. bírò yín kan lè pè ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin ló ń jà fún. bẹ́ẹ̀ ni. ṣebí ẹni tó bá bá yín sòótọ́ ọ̀rọ̀ ńgbà yẹn mm. ìpìlẹ̀ ń fún. Mm. mi ì tí ì rí ẹnì ní ìṣe tí Sunday Ìgbòho dé yìí kó ní ọmọ májàsán láti dé o àti bẹ̀rẹ̀ àti start over gẹ́gẹ́ bí ọmọkùnrin ó máa nira. nira fún mẹ́wàá lákà ìwọ ni àti ṣe gẹ́gẹ́ bí ọmọbìnrin gẹ́gẹ́ bí nǹkan tó sọ yẹn àti sọ wípé ó pẹ́ tí wọ́n ti lọ àti wá ṣe bí ọmọkùnrin àti wá kó kinní kan jọ ó máa nira ìwọ la nira fún ìwọ ló máa nira fún ṣé mo ṣe sọ lẹ́nu yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló máa ṣe rí fún ẹ. ẹ má jà tanra wa kẹ́ ẹ gbọ́. mo mọ̀ wípé àti start over gẹ́gẹ́ bí ọmọkùnrin pàápàá jùlọ ẹni tó jẹ́ pé kó tó lọ hmm. inú ọlá àti ọlà àti owó ló wà. kéèyàn kan wá ní ní orúkọ májàsára Sunday Ìgbòho mm. ẹ jẹ́ ká open go for me ní orúkọ májàsára Sunday Ìgbòho mo máa fi àkáǹtì Sunday Igboho sílẹ̀ ẹ máa sanwó sínú àkáǹtì yẹn direct for him to get back. kí ló kàn ẹ́ kí ni problem ẹ kí ni ìṣòro ẹ kí ló kàn ẹ́ ẹ máa wò ó eléri ibú yìí o irọ́ ló ń pa o tó bá ní ẹni agitators kan náà tó gbé àkáǹtì síta ó ti máa já alẹ́ olórí ibú ni Mewolaka gbogbo ilé tó ń sọ yìí irọ́ ló ń pa o sàkámà ń jẹ́ ẹni o kò sí nǹkan tí wọ́n ṣe rí láyé yìí tó jẹ́ pé olúwa kọ́kọ́ gbé á ní èè wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dáwó o wọ́n ti ká ìgbà tí àwọn kan gbé àkáǹtì síta nígbà tí ọ̀rọ̀ ta ni ọlọ́run bẹ̀rẹ̀ òun kọ ẹni nọmba one àtọkọ jáde o òun náà ti bẹ̀rẹ̀ sí fi ta ni ọlọ́run cash out o ẹ ti mọ ẹ̀dá tí mi kò nílò ká tiẹ̀ máa wá sọ̀rọ̀ jù ẹ ti mọ ẹ̀dá tí mi ọ̀la ká jẹ́ ẹ ti mọ̀ wípé notisi ó láìkì notisi bàjẹ́ mi kọ́kọ́ ṣàárí òun pé ah òun sọ̀rọ̀ hey wọ́n á ní ah ọ̀rọ̀ làákàyè wo ló ń sọ ìwọ tí ọpọlọ ẹ ti jọba afọ́fun gbé mu gbogbo yín tẹ́ di blọ́gà lórí Sunday Igboho ẹ̀yin dà. ṣe bẹ́ẹ̀ gbọ́ ẹ gbọ́ madam ṣé. orí wípé ó ti dé òun fún rẹ̀ amójútó owó yẹn á lè fi ọwọ́ ara ẹ̀ gba owó yẹn. ṣe bẹ́ẹ̀ gbọ́. owó yẹn ò ní lè wọnú àkáǹtì yín ẹ ní lè ṣe é ní lè kó yàn jọ. ṣe ń gbọ́ òun ni mo ṣe sọ wípé aṣèrè nìkan ló ń jà fún lò tó bá rí èèyàn kan tó ní aṣèrè ni ẹ ìwọ ọgàn láṣèrè ìwọ ọgàn ló lọ́pọlọ ìwọ ọgàn lọ́pọlọ ẹ ti jọba ìwọ jọ ṣé situation tí nàìjíríà wà lẹ́nu yẹn a pé ó ń dùn mọ́ ìwọ nínú a pé inú ẹ̀ ń dùn sí i ìgbà tí wọ́n wá dìde pé ah a gbọ́dọ̀ gbara wa kúrò lóko ẹrú a gbọ́dọ̀ gbara wa kúrò nínú ìyà eléyìí tí a wà yìí àmọ́ pé kò ìwọ ò fẹ́ bẹ́ẹ̀ bí ìyà ṣe ń jẹ àwọn ènìyàn torí pé ibi tí ìyà ti ń jẹ àwọn ènìyàn ibẹ̀ lẹ́yìn ti ń ẹ ibẹ̀ lẹ́yìn ti ń jẹ ìgbádùn ti yín ibi tí ara ti ń ni àwọn ènìyàn yẹn ibẹ̀ lẹ́yìn ti fi ń ṣayọ̀yọ̀ torí pé ibẹ̀ lẹ́yìn gbà ti rí ọ̀nà àtijẹ àti yín bí ara ṣe ni àwọn ènìyàn yẹn ibẹ̀ ni ọ̀nà àtijẹ tí ń ti ń jáde tó pé tára ò bá ní àwọn ènìyàn olóṣèlú ò ní máa rí ẹ lò wọn ò ní máa rí ẹ gbowó fún orí pé ìkà ẹ̀dá nìyẹn. ẹ à ń gbọ́ ẹ. kì í dojú kọ gọ́fúmẹ̀ntì. nítorí wípé collateral damage ni wọ́n fi irú wọn ṣe. Hmm. jẹ́ ẹ fún ẹ láwọn àpẹẹrẹ kan. ẹ máa gbọ́ o. díje kọ́pì nígbà ayé ensars àṣìṣe òtá sì wí o ṣé ọmọ ọ̀tẹ́dọ́lá DJ Cuppy ṣé òun ni <laughs> ṣé òun ló wà ń bẹ̀ nígbà ẹ́sàs ẹ máa gbọ́ o àní onísọkúsọ ni asọ̀rọ̀ sọ bótò ẹ máa gbọ́ àkọ́ tó sọ DJ Cuppy àbí wọ́n tó ń bọ̀ wá ọmọ ọ̀tẹ́dọ́lá tó ń bọ̀ wá gbé ẹ. E. tó ní òfò ara ọ̀ṣà òkú jọ tó mìsì fọ́ọ̀mù àwọn ènìyàn tó dáná sun ìlú tó di fújítìfù lẹ́nìí tó mm. ń sáré kiri. Mm ẹjọ mélòó nínú àwọn founder of endsars hmm. lẹ́tí ẹ̀rí kó tiẹ̀ sọ̀rọ̀ wípé bring DJ Cuppy back. ṣe bẹ́ẹ̀ gbọ́ bring DJ Cuppy back. ẹ má máa jẹ àwọn tó máa máa bẹ́ẹ̀ bú ọ. ṣé DJ Cuppy ló wà ní endsars ọmọ ọ̀tẹ́dọ́lá ń bọ̀ wá gbé ẹ ṣọdọ onísọkúsọ ni ẹ ni ṣé DJ Cuppy ni. ẹ̀yin tí ẹ fẹ́ kí ọmọ yín jẹ́ collateral damage fáwọn àṣebàjẹ́ òun ẹnìkan ni kẹ́ ẹ gbọ́ mi tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń ṣépè tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń bèbú ẹ ti mọ̀ pé àwọn ni ẹ ìgbọ́n wọn. ẹ máa gbọ́. ìbéèrè tí mo fẹ́ mm. béèrè sẹ́ kínní ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ń sàṣì lọ́jọ́ sí mm. tó lọ bá IG mm. Davido tí wọ́n ní meeting pẹ̀lú IG Inspector General of Police pẹ̀lú fast the bad guy. Hmm. ẹni ọlá ó wà oh sorry gbọ́. oh favour mess mo ní dj copy sorry o apologies to the dj copy dj switch. àná sí. dj copy tó dárúkọ yẹn ó gbé ẹ ṣe bó ní o mọ̀rọ̀ sọ ni a sọ bọ́tò ni ẹ́. ọ̀tọ̀ ni dj switch tó fẹ́ dárúkọ nígbà tó yẹ pé onísọkúsọ alásọtán ẹ̀dá ni ó bẹ̀rẹ̀ sí ń pariwo dj Cuppy ó bẹ̀rẹ̀ sí ń pariwo dj Cuppy máa sọ lọ you go explain tired. sorry dj Cuppy o you are not a fugitive ilé bàbá ẹ ló wà that you are that you are doing well that you are doing good may Allah bless you. eléyìí ti ní ọdẹ orí tẹ bá ní èèyàn ní ọdẹ orí mi ò lákà ní nọ́mbà one ó dẹ̀ pé ó nílò ìtọ́jú ó yẹ kí wọ́n gbé e lọ kí wọ́n lọ tọ́jú ẹ̀ nǹkan ti fẹ́ sí lọ́pọlọ mẹ́wọ̀ọ́ láká nǹkan ti fẹ́ sí lọ́pọlọ gidi bẹ́ẹ̀ ni ìyá mi oyèṣọlá adémoyè gbogbo yín pátá ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀wọ̀n bí pẹ̀lú wa wọ́n ní gbogbo àwọn ọ̀tá olóyè hmm, bàbá wa olóyè Sunday hmm, <laughs> wọ́n ni wọn ò ní la ọdún yìí já àṣẹ torí pé lára àwọn ọ̀tá bàbá Ìgbòho ṣàwọn ní Mẹ́wọ̀ọ́ Lákájẹ́ ṣé ìwọ wá ń retí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa wá gbé igbá owó wípé bàbá Ìgbòho ṣà ẹ máa wá dáwó fún wọn o ṣèbí ẹ ti rí wọn bẹ́ẹ̀ ara àwọn ọ̀tá Ìgbòho ní àní eléyìí tó ń ṣe ojú ayé ló ń ṣe irọ́ ni kò dénú ẹ̀ kò lérò ẹ̀ wípé ṣé pé wọ́n lè fún bàbá yìí ní freedom ibi tí wọ́n wà gbogbo èrò ẹ̀ ni wípé ibi tí wọ́n fẹ́ wà nìyẹn wọn ò lè wálé wọn ò sì lè travel wọn ò lè lọ síbi kankan àní gbogbo yín tí ẹ wá ti lérò wípé bàbá yìí ṣe wọn ò ní gba freedom wọn ojú ti wá tì yín wọ́n ti wá gba freedom wọn kò wá rárá fi sí mọ́ àníṣe òun gbọ́dọ̀ sọ̀rọ̀ ni mo sọ fún yín mo ní notisí ni ó láìkì notisí bàjẹ́ wípé òun sọ̀rọ̀ bí ayé bá sọ̀rọ̀ lápá ọ̀tún òsì lòun máa ń gbà ń tiẹ̀ torí pé ó ti nọ́dẹ orí nǹkan ti sásí lọ́pọlọ kátikàti wọ́nranwọ̀nran báyìí ló máa ń ṣe tẹ́ bá ti wá rírú wọn tí wọ́n ti ń ṣe àwa la mọ̀ wà ń bẹ̀ àwa la mọ̀ ń sọ àwa la gbọ́n jù gbogbo nǹkan ti tiẹ̀ ó máa sọ bí pé òun nìkan lòun mọ̀ ń sọ òun lòun gbọ́n jù òun lòun ní làákàyè jùlọ ẹni tí làákàyè ẹ̀ ti jọba ṣé ọ̀rọ̀ lélẹ̀ tó ń sọ nígbòho ẹnu yìí ẹni lẹ́yìn tó jáde wọ́n ṣe fídíò báyìí wọ́n ṣe fídíò fídíò wọn ti ń lọ bíi mẹ́rin tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n jáde ibo ló ti tọ́ ti sọ̀rọ̀ tọ́ tẹ̀ mẹ́ńṣẹ̀ ọ̀rọ̀ owó ibo ni wọ́n ti dárúkọ owó ìwọ wá ń rò wípé ó ti ń retí pé ah kán ṣàbẹ̀rẹ̀ sí máa wá dáwó jọ fún wọn kó wá lè rí ibi gbà wọlé kó lè rí ibi sọ̀rọ̀ sí ojú ti wá tì ẹ́ wọn ò gbégbá bọ́rà fún bàbá Ìgbòho ṣá o nǹkan tí ìwọ ti rò nìyẹn gbogbo yín pátá gbogbo ẹ̀yin ní Nigeria bloggers torí pé ara wọn ni wọ́n ara wọn ni ẹ́ ìwọ ni wọ́n rán síta ìwọ lágbẹnusọ wọn gbogbo èrò yín tẹ́ ẹ ti rò wípé ọmọ Adéyẹmọ máa wá jáde ó ní ẹ àti àti padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ṣe mọ̀ pé inú ilé ọlá ni wọ́n ti jáde ee kò lè easy kò lè ràn ìwọ ni kò ní rọrùn fún ìwọ ni kò ní easy fún gbogbo èrò tó rò sí wọn yẹn ó máa padà lé ẹ lórí ṣoní ṣoní ẹni ìkà ni ẹni onírànù òpònú ayé ràjà ẹ bá mi pín ètò yìí kó kàn lára kókó oníjàbọ̀ àgbákò oníjàbọ̀ ìsọlẹ́nu motivational speaker àgbákò mẹ́wọ̀ pampasì kó kàn lára wípé o kò sẹ́ni tó e, béèrè béèrè ìranù tó béèrè lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó nílò èkì ẹ di èkì ẹ mú wọn rán ẹ níṣẹ́ ìwọ bá fẹ́ gbé fún ẹ gofundme síta gbé síta lórí àkáǹtì lórí ọ̀dọ̀ ẹ ṣe bó tẹ̀ tí ń gbà náà tẹ́lẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá tẹ́tẹ́ tààtọ̀ tó ń gbà ní whatsapp group ẹ kí ló fi ṣe o lè sàkámà ń jẹ àwọn tó sọ pé òun ṣe ń kọ̀ fún tẹ́tẹ́ tààtọ̀ fún jọ <laughs> gbogbo ẹ̀ la mọ àfitàbákọ̀ sọ̀rọ̀ kò sí kò sí nǹkan tó ń lọ tá a mọ̀ gbogbo ẹ̀ pátá báyìí wò ó voice call kúnnú ọwọ́ wa ń bí gbogbo bó ṣe ń gba ten thousand lọ́wọ́ wọn tó sọ wípé ó fẹ́ jọ ẹni tí wọ́n gba ten thousand lọ́wọ́ ẹ̀ ó kọ̀ọ̀pù kí irú kọ̀ọ̀pù rẹ̀ rẹ̀ bọ́ fẹ́ gbé fún ẹnìyẹn ten thousand ẹni náà pé sàkámà ń jẹ ni ó bẹ̀rẹ̀ sí ń gba owó jẹ lọ́wọ́ wọn ten ten thousand ó ṣe wá gbé sórí Facebook ó wá gbé wọn sínú WhatsApp group ó bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lẹ́yẹ kọ̀ọ̀kan kọ́ máa wá dá owó ten ten thousand bàbá sì ń sọ̀rọ̀ òun iná bá kọ́ jáde wípé ẹ wọ́n ti gbowó ní Yorùbá nation wọ́n ṣe gbá wọ́n ṣàwo èyí tí ìwọ ń ṣe níbi tó jòkó sí nínú WhatsApp group ẹ̀ tó ti ń gba ten ten thousand yẹn kí ló fi ṣe ó lè ọlẹ iṣẹ́ ò sí ní Nàìjíríà gbogbo bí wọn náà ṣe kàwé ẹ̀yìn ìgbà tó kàwé àwọn òbí ẹ̀ ti gbìyànjú wípé pé ọ̀nà kan òun wọ́jà wọ́n ti ní kó lọ kọ́ṣẹ́ catherine jọ́ kí ló fi ṣe iṣẹ́ wo ló fi catering service yẹ kí ló fi ṣe ó yan gúgúrú ó sunlé ó pọnmi ta ó ṣọ́ọ̀tì eléri ibú aṣòkú máa lérò ìwọ náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mà tọ́ sí ẹlẹ́nu tó bá ní gbogbo èèyàn tẹ̀ máa sọ̀rọ̀ kí máa ṣe ibi ti ìwọ tó bá ní kí àwọn èèyàn tẹ̀ máa sọ̀rọ̀ tó bá ní kí <laughs> ẹran tó níwò kó kọ nípa kí máa ṣe bíi ti ìmọ̀ràn ìgbín ti tiẹ̀ mà ni ìwọ dàbí aláàárù ẹ ẹ bá mi pé ètò yìí kò lára onírànù Yorùbá Nation no going back ni inú bá ń bí ẹ kó lọ forí sọ ògiri àbí kó lọ ọ̀gì transformer yorùbá nation no going back ni kò tẹ̀ fẹ́ ẹ lọ́rùn gbogbo èrò yín sórí ọmọ adéyẹmọ ó máa máa já sí asán ni àní mo sọ fún yín pé alábòsí ni ọmọbìnrin yìí ó ní nígbà tẹ̀sẹ̀ bó ṣe jáde yìí òun ò tẹ́ ẹ mọ̀ pé wọn ò tí ì ṣògùn ìyá wọn àmúwọ̀láká ah, ò dẹ̀ fi rán lẹ̀ alábòsí nìyẹn o mọ̀ pé wọ́n ti ṣòkú ó ti báyìí wọ́n ṣe jáde yìí òun ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti ṣòkú ìyá wọn ẹni tó bá rí ẹ tó bá sá ẹpò tó ń ṣe láti gbọ́jọ́ ọkú ẹ̀ ni tó bá rí ẹ tí wọ́n sá ẹni tẹ̀yàn rí tó ń sá gidi kì í ṣe eré kékeré o tẹ̀yàn kó bàtà sọ́wọ́ kó mú fọ́fọ́tì kó mú rìlé kó sá eré gidi òun ni ẹ ẹ̀yin ènìyàn gbogbo pátá ni a kí ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa gbogbo yín pátápátá ni a kí wípé a kú ìfọmọ ènìyàn ṣe orílẹ̀ yorùbá dandan ni ó máa wá sí ìmúṣẹ gbogbo àwọn ìka ẹ̀dá yìí gbogbo àwọn ọ̀tá bàbá wa ìgbogbo ṣá gbogbo wọn báyìí ni ọlọ́run máa gba ọ̀nà àrà ọ̀nà ìyanu tá mú ìlérí ẹ̀ṣẹ̀ nínú ìrìnàjò yorùbá nation á wá jẹ́ kí ojú ti àwọn ọ̀tá torí pé tó bá ní ta ni ọ̀tá yorùbá nation ah mi ò lákàjẹ́ nọ́mbà wọ́n àwọn mẹ́wàá lákájẹ́ nọmba wà mi ò rírú ẹ̀ rí mi mọ̀kọ́ tó ní wọ́n gbà lọ́wọ́ òun mi ò tẹ́ mọ̀kọ́ tó ní bàbá Ìgbòho ṣá gbà lọ́wọ́ òun mi mọ̀kọ́ tó ní wọ́n rà nígbà òun tí wọ́n sanwó mẹ́wàá láká o sì jáwọ́ lápọ̀n tí ó yọ kò gbómi láká ná gbogbo ìwà dáadáa ilé tó ń wù yìí kò bójúmu kò lè pè é e a sọ wípé ìrìnàjò Yorùbá nation kì í ṣe fún ẹnìkan fún gbogbo wa ni kì í ṣe àǹfààní ẹnìkan gbogbo wa lájọ ní ò bá wá rọ́rọ̀ sọ wà wá tẹ́bù wà tẹ́bù ọ̀rọ̀ Yorùbá nation wà bẹ̀rẹ̀ wọ́n ń wírù wà máa wírù wò eléyìí wọ́n nì ní fún ẹ o ni mo sọ fún ẹ wà àwọn voice ẹ ó kún ibi ìbàjẹ́ wọ́n nì lélẹ́yìí fún ẹ o wọ́n nì gidi lórí Yorùbá nation lórí bàbá Ìgbòho ṣá jẹ́ kí eléyìí kó jẹ́ wọ́n nì ni mo wá já fún ẹ tó bá ti dánrú ẹ̀ wò láṣà ah! wàá gbọ́ wínrínwínrin ọ̀rọ̀ ah! wàá má gbọ́rọ̀ o wàá sọ wípé kí ló tẹ̀ ṣe léyìí fún torí pé gbogbo voice note ẹ̀ òun ló kún bíbà yìí ó lè ó jòkó sínú whatsapp ó bẹ̀rẹ̀ sí ń gbawó ó gbowó àwọn èèyàn jẹ ó ní òun ṣe wúkọ̀ọ̀pù wúkọ̀ọ̀pù àgbákò ó ṣe motivational speaker kò rí yẹn ṣe ó ti bọ́ sí wúkọ̀ọ̀pù báyìí wúkọ̀ọ̀pù ló ló ti kù báyìí tóun ti ń ṣe níbi táyé ẹ̀ bàjẹ́ dé àwọn aṣọ wípé kò sí iṣẹ́ jẹ́ kí ta ló yẹ kọ́kọ́ sọ̀rọ̀ gan-an ìwọ yìí gan ló yẹ kọ́kọ́ bọ́ síta wípé ìjọba nàìjíríà ẹjọ ẹ pèsè iṣẹ́ jọ iṣẹ́ wo ló ń ṣe níbi tó jòkó sí ọ́fíìsì wo ló ti ń ṣiṣẹ́ kó bá wa fọwọ́ kó bá wa nà síta a ní ìlú òdà kò da kò lórúkọ méjì tó ń jẹ́ kò da náà ni a ní ìlú òdà àwọn èèyàn ò ríṣẹ́ ṣe kò sétò ààbò ìwọ wá ń sọ̀rọ̀ tá bá ń wírù wà máa wírù tá ní nǹkan òdà wà wá ní àgbà ẹgbẹ́ wa ló dáa kò sí nǹkan tẹsán láyè rí pé kinní yìí à kò máa dáa á ní ó dáa á bẹ̀rẹ̀ sí máa tan àwọn ènìyàn onírànù láyé bàjẹ́ ẹ bá wa pín ètò yìí kó kàn lára ẹlọ́dùnfẹ́ wa ẹ mo lérò wípé ẹ ti bá wa rí líǹkì wa yẹn ní YouTube wa ẹ bá wa gbọ́ wọlé kẹ bá wa subscribe abẹ̀yìn arọ̀ yín ẹlọ́dùnfẹ́ wa bá wa subscribe sí orí YouTube channel wa Àṣàkẹ́ TV show ẹ ṣe gan ni anáwó ni kí á jẹran pípẹ́ lẹ́nu ṣùgbọ́n ò fà ọ̀nà fún ni kò jẹ́ ẹ̀yin olólùfẹ́ wa níbi ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ìrìn àjò Yorùbá Nation a ní Yorùbá Nation no going back ni pàápàá jùlọ gẹ́gẹ́ bí eléré ibú mẹ́wọ̀ọ́ lákàyè tó ní gbogbo èrò ẹ̀ ni wípé bàbá Ìgbòho ṣàṣe jáde wọ́n sọ wípé àwọn ìṣe Yorùbá Nation mọ nǹkan tó lérò nìyẹn ṣùgbọ́n ojú wa ti ọ̀ọ́bì ó dùn ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké bàbá Ìgbòho ṣáà jáde wọ́n jáde lákọlákọ báyìí ni wọ́n wà bí ìbọn wọ́n sọ Yorùbá nation no going back ni bákan sọ wọ́n ní identity ní ìlà ẹnu àwọn yìí ìyẹn náà ti ń kọ́ <laughs> ìyẹn náà ti dùn ẹ́ wígbà àwọn bó làwọn fẹ́ sá sí Yorùbá làwọn mágọ́ Yorùbá ni mí Yorùbá ni ìran mi ọmọ àlè nìwọ ọmọ àlè fúlàní ara àwọn ọmọ tí wọ́n fi àtọ̀ fúlàní tí wọ́n fi bí òun ni mẹ́wọ̀ọ́ láká wà nínú wọn olólùfẹ́ wa ẹ bá wa pín ètò wa bẹ́ẹ̀ ni ẹ bá wa subscribe sí orí youtube channel wa ẹ líǹkì ẹ̀ òun lẹ rí lórí ìkànnì wa yẹn níbi tí a kọ àkọlé ètò tá à ń ṣe lọ́wọ́ yìí sí ẹ bá débẹ̀ ẹ máa bá líǹkì wa níbẹ̀ ẹ̀yẹn sábà wa gbọ́wọ́ lé ẹ ó máa gbé yín lọ tààrà báyìí inú youtube channel wa ni ẹ ṣeun gan ni o àmọ́ lóore o ẹ a ní kí a tó máa lọ jẹ́ kí a kọ áńtẹ́mù orílẹ̀-èdè wa ìnáà ní orílẹ̀-èdè Yorùbá. bàbá mi Prince Adéwálé fàṣẹ ṣeun gan ni bàbá mi Ọlámilékan Sobo gbogbo yín pátá ni mo kí gbogbo olólùfẹ́ wa tẹwàá mí pẹ̀lú wa pátápátá ni a kí ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe o Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilé ìdí wa fun ile idi ti dẹrù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ìkẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ òdàdí dé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. ṣe gan ni ẹ̀yin olólùfẹ́ wa a ní ire lójú owó máa ń rí ire lọ́wọ́ máa ń gbámú ire létí máa ń gbọ́ ire báyìí là ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo àwa là á máa wá ẹ̀yin là á máa dé bá o ẹni tó bá ní a ò ní wá òun náà ní a ò ní dé bá o ire ò láyọ̀ o ẹ̀ ká pàdé láyọ̀ ìpàdé wa bí oyin. ẹ ṣeun gan ni bàbá mi gbogbo yín pátá nìyà kí ẹ bá wa subscribe sí orí youtube channel wa ẹ̀yin olólùfẹ́ wa a wa wípé ẹ líǹkì yẹn òun ló wà ń bẹ̀ yẹn ẹ bá ti gbọ́wọ́ lé orí youtube channel wa tààrà báyìí ni ó máa gbé yín lọ ẹ ṣe gan ni a mọ̀ lórí o ìyá mi princess adépéjú àjọkẹ́ àdé gbogbo yín pátá tí ẹ darapọ̀ mọ́ wa pátá a ò fojú pẹ́ nìkankan